بسم الله الرحمن الرحيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واتبعوا ما تتلو الشياطين على ملك سليمان وما كفر سليمان ولكن الشياطين كفروا يعلمون الناس السحر وما أنزل على الملكين وما أنزل على الملكين ببابل هاروت وما يعلمان من أحد حتى يقولا إنما نحن فتنة فلا تكفر ويتعلمون منهما ما يفرقون به بين المرء وزوجه وما هم بضارين به من أحد إلا بإذن الله ويتعلمون ما يضرهم ولا ينفعهم ولقد علموا لمن اشتراه ما له في الآخرة من خلاق ولبئس ما شروا به أنفسهم لو كانوا يعلمون ولو أنهم آمنوا واتقوا ربهم من عند الله خير لو كانوا يعلمون الحمد لله رب العالمين وصلوات الله وسلامه على رسوله الأمين نبينا محمد صلى الله عليه وعلى آله وسلم والتابعين لهم بإحسان إلى يوم الدين وبعد ọpẹ́ ni fún أبا ọba ọba tí ọpẹ́ tọ́ sí lórí àwọn ìdẹ̀ra àyàn ọlọ́wọ́n ọba ìlékè ọlá lórí méèlì pẹ̀ fún àwọn ìjẹra àánú tọ́lọ́wọ́n ọba ìlékè ọlá ti lé wa lórí. ọlọ́wọ́n ọba yìí òun náà lọ́ba tí í ṣe bó ṣe wù a sì máa ṣe bó ṣe fẹ́. gbogbo lílọ bíbọ̀ ẹ̀dá pátá ìmọ̀ rẹ̀ ń bẹ lọ́dọ̀ ọlọ́wọ́n ọba ìlékè ọlá. àwọn tọ́lọ́wọ́n bá ṣe fún wa èyí tó dùn mọ́ wa lásìkò tó dùn mọ́ wa orí ọba ìlékè ọlá fi ṣe èyí tó kan wá lára nígbà tọ́lọ́wọ́n ọba ìlékè ọlá ti fún wa orí lọ́wọ́n ọba ìlékè ọlá ti ṣe fún wa. tá a bá wá ń wo ìdẹ̀ra ọlọ́run àti àánú rẹ̀ àti ìkẹ́ rẹ̀ lórí wa ní gbogbo ìgbà ní gbogbo àsìkò a rí i pé orí ọlọ́run ọba pọ̀ àlékún àlékún àlékún lọ́lọ́run ọba ń ṣe fún wa ní gbogbo ìgbà tójúmọ́ máa. Alhamdulillahi Rabbil alamin ọpẹ́ ni fún ọlọ́run ọba lórí oore tó ṣe fún wa ìjọ ọlọ́run àti ìjẹ rẹ̀ tó máa bá àdínàlùwà Muhammad sallallahu alayhi wa ala alihi wa sallam àwọn aráàlú àdínàbì ọlọ́run bá wa kẹ́ wọn ẹni rí ni wọ́n ẹni dáadáa ni wọ́n wọ́n ní gbàgbọ́ sí àdínàlùwà Muhammad sallallahu alayhi wa sallam kú lórí ìgbàgbọ́ náà wọ́n tó ti ẹ̀sìn ọlọ́run wọ́n ẹ̀sìn ọlọ́run ọba lọ́wọ́ bákan náà ọlọ́run báwa yọ́nú sí àwọn sọ̀hábà nábì àwọn tá a mọ̀ sí ẹnẹ̀ wa nábì àwọn tí wọ́n gbárùkù sí ìlànà nábì wa Muhammad sallallahu alayhi wa ala alihi wa sallam tó fi jẹ́ pé látara ìgbárùkù sí àmójútó àti ìfarajì fún ẹ̀sìn ọlọ́run ọba ìlẹ́kì ọlá tí wọ́n ti jókòó tí wọ́n kó ẹ̀kọ́ lọ́dọ̀ ànábì wọ́n kó àlùkùránì lọ́dọ̀ rẹ̀ bákan náà wọ́n tún gba súnà ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam gbogbo eléyìí a ń rí lónìí nínú àwùjọ wa pẹ̀lú sábà bí àwọn sọ̀hábà tí wọ́n jókòó di ànábì dáadáa ni ọlọ́run bá wa kí àwọn sọ̀hábà náà pẹ̀lú àánú rẹ gbogbo olùtẹ̀lé lánàá wọn pẹ̀lú dáadáa títí tí wọ́n fi sílẹ̀ títí òbítọ́jọ́ àlùkèyàmà ọlọ́run dákun bá ní yọ́nú sí wọn lápapọ̀. àbí nínú ọlá rẹ̀ àti agbára rẹ̀ àti rẹ̀ kó àtẹnìkọ̀ọ̀kan wa àtúndà ọpẹ́ fún ọlọ́run ọba lórí àlékún dáadáa tọ́lọ́run ọba ìlẹ́kẹ́ ọlá ṣe fún wa torí pé sáà máa bẹ ọlọ́run ọba ìlẹ́kẹ́ ọlá ni pé Allahumma zidna wala tanqusna wala tuqitna ọlọ́run ọba lé wa fún tọ́lọ́run ọba kọ́ má dín wa kù á sì ní pé tọ́lọ́run ọba ń ṣe fún wa ní gbogbo ìgbà ní gbogbo àsìkò àlékún náà lọ́lọ́run ọba ń ṣe fún wa ọpẹ́ ní fọ́lọ́run ọba lórí àwọn orí rẹ̀ ní àti má dùn ní láti má dùn ní àpẹnu nínú tẹ̀síwájú tí a ń bá bọ̀ wá ní àná à ń ṣe àlàyé bọ̀ wá ní masidu nawal ní asẹ́yìn area nílùú ìsẹ́yìn à ń ṣe àlàyé nínú suratul baqara òun náà ni àyà tí a ń kábọ̀ wá àyà tí a sì dé lánàá tá a ka díẹ̀ nínú rẹ̀ òun náà ni àyà ẹlẹ́ẹ̀kejìlé ní ọgọ́rùn-ún. àyà yìí ọlọ́tí ọlá rẹ̀ ga jùlọ ó pè wá ní àkíyèsí ó ti ń ṣàlàyé fún wa bí àwọn tí wọ́n jẹ́ àwọn Yahudi tí a mọ̀ sí Júù tó ti jẹ́ pé wọ́n ti ṣe kọ́ńkídíá sí ọ̀rọ̀ ọlọ́run ọba ìlẹ́kẹ̀ ọlá tí wọ́n gbọ́rọ̀ ọlọ́run ọba ìlẹ́kẹ̀ ọlá jù sílẹ̀ tí wọ́n fi hápárá bákan náà tí wọ́n tẹ̀lé ọ̀rọ̀ àwọn tí wọ́n jẹ́ àwọn ṣàyàpé táǹpé ní àwọn èso wọ́n tẹ̀lé ọ̀rọ̀ sí àwọn èso tí wọ́n sọ nípa ọlá Ànábì wa Sulaiman alayhi salatu wassalam eléyìí ni àyà ọlọ́run bá tí ọlá rẹ̀ gbẹ̀gbẹ̀ lọ́sọ yìí pé wà tábàrì wọn máa tàbí ló ṣàyàpé nù àlàmú ìṣe Sulaiman wà máa kẹfàrọ̀ Sulaiman wà láàgbé nà ṣàyàpé nà kẹfàrọ̀. ọlọ́run láwọn Yahudi wọ́n tẹ̀lé sí àwọn èso tí wọ́n ń sọ nípa ọlá ànábì wa Sulaiman. wà tábàrì wọn máa tàbí ló ṣàyàpé nù àlàmú ìṣe Sulaiman. ọlọ́run láwọn Yahudi àwọn wọ́n tẹ̀lé tí ọlọ́run ọba tí ọlá rẹ̀ gàdú lọ́sọ nípa ọlá tó lọ́run ọba fún ànábì wa Sulaiman alayhi salatu wa salam. ọlọ́ni wa ma kafara Sulaiman ànábì wa Sulaiman alayhi salatu wa salam ọlọ́run ní kò ṣe kèfèrí kò sà ìgbàgbọ́. wàmà kàfà Sulaiman walakinna shayatina kafaru. ọlọ́run ní ànábì wa Sulaiman alayhi salatu wa salam ọlọ́run ní kò ṣe àìgbàgbọ́ ṣùgbọ́n àwọn tí wọ́n jẹ́ àwọn ṣàyàpín àwọn èṣù yẹn ni wọ́n ṣe àìgbàgbọ́ yóò á lè mú náà sàṣẹ́yẹ̀. yóò á lè mú náà sàṣẹ́yẹ̀. kí ni sábàbí tọ́lá wọn bá sọ fáwọn tí wọ́n jẹ́ èṣù yìí wọ́n ṣe àìgbàgbọ́ òun náà ni pé àwọn èṣù wọ̀nyí níṣẹ́ ni wọ́n ń kọ́ àwọn ènìyàn wọ́n kọ́ wọn ní idán. ló fi jẹ́ pé àyà yìí àyà tó sọ̀rọ̀ tó tóbi púpọ̀ tó sì gbé ìdájọ́ tó lágbára wá nípa gbogbo àwọn òpìdán òun náà ni ááyà yìí èyí tó ti gbé láwùjọ tá a wà àwọn èèyàn ti sọ idán wọ́n ti sọ ti iṣẹ́ tó ti gbé látara rẹ̀ òun ni wọ́n ti jẹ látara rẹ̀ òun ni wọ́n ti mu látara rẹ̀ ni wọ́n ti ń wọ̀ látara rẹ̀ ni wọ́n ti ń gbé gbogbo nínú àwọn tí wọ́n ná láwùjọ látara rẹ̀ náà ni àwa náà sì máa rí àwọn ọlọ́wọ́ ọdán ọlọ́wọ́ idán wọ́n wà nílùú wa yìí dáadáa wọ́n lórúkọ dáadáa tó ṣe pé a rí i pé àwọn àpẹẹrẹ àwọn àtẹ́kùbọ̀ rẹ̀ ó sì tún bẹ láwọn àwùjọ tó ṣe pé mi àtẹnìkan fún ata wa. eléyìí ọlọ́wọ́n bá tí ọlá rẹ̀ ga jùlọ ó fi yé wa bó ṣe burú jáì kí ẹni tó jẹ́ ẹ̀dá ọlọ́run ẹni tó jẹ́ ẹrú ọlọ́run kan wá jẹ́ òpìdán bó ṣe burú jáì ọlọ́wọ́n bá ìdíkì ọlá ń sọ fún wa nínú nínú áyà yìí kí gbogbo ẹni tó jẹ́ olùgbàgbọ́ òdodo kó lè sọ́ra gbogbo olùgbàgbọ́ òdodo kó lè bá sọ́ra kúrò níbi ìdíjẹ iná àti gbogbo àwọn nǹkan tó ṣe pé ó jẹ́ sábàbí tí máa mú yàn padà torí pé iná kò síbi tí ó ti olówó ẹ̀ lọ tó ju bí àánú lọ. yóò ṣe bí ayé bákan náà yóò tún ṣe gbé tọ́ba ti àlùkìyámà bó ti wù kẹ́yìn ọmọ lérò yìí pé wọ́n kọ́lé tó láyé wọ́n lókìkí tó láyé wọ́n gbajúmọ̀ láyé wọ́n lọ́lá láyé bákan náà àwọn èèyàn wọ́n mọ̀ wọ́n láyé bó ti wù kú gbogbo ilé ọ̀sẹ̀ lẹ̀ sí wọn ṣùgbọ́n wọ́n ta ayé àbí wọ́n ta ọ̀run wọn wọ́n ti fìrà ayé ayé ò ní jẹ́ tiwọn láyé bíbá yìí bákan náà àlìkèyàmọ náà kò tún ní jẹ́ tiwọn. lójú gbogbo aná mọ̀ yìí pé àwọn bàbá wa nílẹ̀ Yorùbá wọ́n á máa pa òwe kan wọ́n ní ọjà fífìlà péérin kí wọ́n ní ṣe wọ́n lọ́jọ́ kan báyìí òun náà ní níyì mọ́. tó bá dijọ́ kejì àwọn yóò pè ní bàbá olóògùn ni ọjọ́ tó fi fìlà péérin yẹn làwọn yóò rò pé àwọn lọ́mọ kan nínú ìlú tọ́ba nàbìlà ṣe rí báyìí ìṣẹ̀lẹ̀ rí òkú ẹjọ́ òtijọ́ kejì nígbà tí ọmọ wọn bá fẹ́ gbawọ́jú ta ẹni yìí kọjá lọ. lágbájá sọ̀rọ̀ gómìnà yẹn o bàbá ológun ni yẹn o sọ̀rọ̀ bàbá ológun yẹn torí ọ̀dà àtìsí làpẹ́rì níyì ayọ̀ ọjọ́ kan ìjọ kejì bàbá ológun ni wọ́n pẹ̀lú wọn bẹ́ẹ̀. ọlọ́run sàlàyé fún wa nípa bó ṣe jẹ́ pé idán bó ṣe jẹ́ sábàbí táwọn èèyàn fi máa ń ṣe àìmọ́re wọ́n ta kó nínú ọgbà islam wọ́n bọ̀ síta islam. iná yìí àwọn wa wọ́n sọ àlàyé tọ́pọ̀ fún wa nípa o gẹ́gẹ́ bí àfáà wa ibn Qudama al-Maqdisi rahimahullahu gẹ́gẹ́ bí wọ́n ti ṣe fún wa. wọ́n ní iná tá à ń pè níná wa nípa rẹ̀ nígbà tó fi ẹ̀sìn ọlọ́run bá tó lé wa jìnnà tó ta kété wa sí iná wọ́n ní iná òun ni wọ̀rùkọ̀ wọ́n so wọ̀rúkọ̀ àti àwọn ohun àwọn ègèdè àwọn ọ̀fọ̀ àwọn àyájọ́ táwọn èèyàn máa ń pè wọ̀kẹ̀lẹ́mù àti ọ̀rọ̀ kan tó ṣe pé yẹ̀tẹ̀kẹ́lẹ̀mù bíhì tí ẹni tí ń piná tí ọmọ sọ. ọ̀ túbà tàbí ọ̀rọ̀ tó ṣe pé ẹni tí ń piná tí ọmọ kọ kalẹ̀ ọ̀ àmàlùṣe àyọ̀ àṣírò fi ìbádání àlùmọ̀ṣẹ̀fẹ́ orí tàbí iṣẹ́ kan tí ẹni tí ń pin náà ṣe tí ó wàá lọ lápá lára ẹni tó ṣe fún wọn sa idánù tàbí bẹ́ẹ̀ kọ́ àwọn kọ́lùdè tàbí tí ó wàá lọ lápá nínú ọkàn ẹni tí wọ́n sa dánù àwọn ákèlè tàbí tí ó lápá nínú làákàyè rẹ̀ ní ìgbà yìí bá aṣáró ti là kí n sì ṣe pé ní ìfarakín idán yẹn kọ farakín nǹkan yẹn o ṣùgbọ́n ibi tí wọ́n ti sa yẹn idán yóò ṣe kí ni ò tí ó wàá tóbù lọ́ọ́ bẹ́ẹ̀ nìyẹn. wọ́n fàmínìhó ń bẹ nínú idán tọ́nà ọba bá fẹ́ máa yà kòtòl èyí tó ti kó lè jẹ́ sábàbí téèyàn fi kú tọ́nà ọba bá fẹ́ wọ́n máa yẹ̀wòrò ń bẹ nínú rẹ̀ tọ́nà ọba bá fẹ́ téèyàn di aláàárẹ̀ pẹ̀lú rẹ̀ wọ́n máa yẹ kótó rọ́jòlá nìmúrọ̀ àti ń bẹ nínú idán tọ́nà ọba bá fẹ́ èyí tó ti pé yọ ọkọ̀ di ọkùnrin láti súnmọ́ ìyàwó rẹ̀ fọ̀yẹ̀mùnáìhù wọ̀tẹ̀ áhà ń ni ó wà nínú bákan náà wa minhu ma yufarriqu bayna al-mar'i wa zawji. ìtún bẹ nínú idán ètí ọmọ ajé sábà bíi òǹpinya láàrin ọkọ àti ìyàwó wa ma yubaghidu ahaduhuma ila al-akhar. ìbẹ nínú idán ìtí ó gbé ẹnìkíní kórìíra ẹnìkejì ọbẹ̀ nínú idán ma yuhabbibu ithnaini ètò ìsìnkú yóò jẹ sábàbí tí èèyàn méjì tí wọn ní ti ara wọn tẹ́lẹ̀ A wà rí i pé wọ́n wá ń tara bẹ́ẹ̀ jẹ́ni tí wọ́n nífẹ̀ẹ́ ara wọn eléyìí náà bẹ nínú dán ẹ máa wo ẹlòmíì ìpè eléyìí olùsìn lọ́wọ́n bá pọ́nyẹ́ òní lóbìnrin ó fà fún ọlọ́wọ́n bá ìrètí ọlá gbogbo ìmúra rẹ̀ ìmúra ẹ̀sìn ni ní gbogbo ìgbà ní gbogbo àsìkò ni ọmọ sin ọlọ́wọ́n bá tí ọmọ rántí ọlọ́wọ́n bá ìrètí ọlá sàdédé lẹ́ẹ̀kan rí pé ọkọ tó gbé wálé ọ̀mùgbó pọ́nyẹ́ òní adìẹ ológógó hán òun náà nílò ẹni bẹ́ẹ̀ tó ti gbé ọmọ ìsọ́ta òun náà nírú àwọn ẹni bẹ́ẹ̀ tó ti pé ọmọ ẹ̀hán náà tó jí àwọn ọmọ tọ́ọ̀gì nínú ìgboro òun náà nírú ẹni yẹn. tí wọ́n bá sọ fún ikí lágájá wọ́n bù ọ lójú ni àbí wọ́n ọ níbo ló ti rìn fún o yóò pè dájú ẹ̀dá fún ẹ̀sán àdúrà sí ẹni tí mo fẹ́ fẹ́ náà nìyẹn subhanallah wọ́n sa lù nígbà tó jẹ́ pé obìnrin bẹ́ẹ̀ ni wọ́n máa sọ pé àní ọ̀fẹ́ mi àní ọ̀fẹ́ mi ibẹ̀ yìí náà rí láwùjọ. gbogbo àwọn ọmọ tó ṣe pé tí wọ́n bá tí wọ́n bá ní wọ́n fẹ́ tà wọ́n tí wọ́n tà wọ́n ní tọ́rọ́ àwọn èèyàn nírà wọn lé pín. ẹ sì máa rí àwọn obìnrin tó ṣe pé sóòyòyò ọgbọ́n kan lẹ ní àwọn ni wọ́n máa tẹ̀lé wọn káàkiri. kí ló dé tó fi rí báyìí yọ́sà lòun ẹ̀wọ̀n ọ̀tá mọ̀ ẹ̀dóhùn tá fẹ́ nìyẹn ẹ̀dóhùn fẹ́ nìyẹn tí wọ́n bá sọ pé jalè yóò ní ni wọ́n pa mọ́ wọn kọjá lè kódà ń bá mi tọrọ bá fẹ́ kó aṣọ ike pé lè ti jà yẹn gẹ́gẹ́gẹ́gẹ́ lòun ti fẹ́ràn rẹ̀. ànàlá wọn bẹ nínú dán tó ṣe yìí pé wọn máa ṣe tó yẹ pé fi máa mú ẹni tí ọ̀fẹ́ nífẹ̀ẹ́ tẹ́lẹ̀ fi máa nífẹ̀ẹ́ yẹn eré ìlànà tó sọ pé nínú ẹbọ kéèyàn máa ẹbọ ni o kò sì sí yìí ò lè gùn tí ọba fi tí ó fi tó sùn báyìí wọn sì tú kò lára ara wọn. wàhálà kọlu ṣàfẹ́yìn eléyìí náà ni gbólóhùn ìmáàmù wa ṣàfẹ́yìn tí ọlọ́kọ̀ bá wa kí àwọn náà wọ́n kọ́ làwọn sọ pé ìdásẹ́bẹ̀tẹ̀ hàdà tẹ́lẹ̀ ìbánilẹ̀ fa inna ta'alluma sihra wa ta'lima ìmọ̀ akọ́ ìmọ̀ idán àti ìmọ̀ pàwọn èèyàn kéèyàn lọ kọ́ ìmọ̀ idán fúnra rẹ̀ èèyàn kéèyàn tó wá máa kọ́ èèyàn haram ìwọ ni o idán kíkọ́ ìwọ ni ìwà tún máa kọ́ yẹn kọ́ lẹ́ni tó ti mọ̀ ọ́ ìwọ náà tún ni la na'lamu fihi khilafan bayna ahli al-'ilm. al-Imam Shafi'i wọ́n ní rahimahullahu ta'ala wọ́n ní àmọ́ ìyapa láàrin gbogbo àwọn tí wọ́n jẹ́ olùmọ̀rere nínú ẹ̀sìn nípa pé bóyá wọ́n yapa nípa wípé sọ́tọ̀ àbí ọ̀tọ̀ kákọ́ ìmọ̀dán èèwọ̀ ní gbogbo wọn sọ. báwọn olùmọ̀rere ni wọ́n ti sọ nípa ọ̀rọ̀ ọ̀dán lélẹ́yìí tí wọ́n bá rí ẹnìkan láwùjọ bóyá ẹ pè ní àlùfáà bàbá àlùfáà náà lẹ pé lọ́wọ́ ń sọ pé idán yìí ló ní ojúlówó sẹ́tọ́ dáa ni ẹ fura mọ̀ pé ẹni yẹn kọ̀bí ìsùn náà sì ni ẹni tẹ́mi ẹ̀ ti bàjẹ́ ni ẹ̀mí rẹ̀ ó ti bàjẹ́ tẹ́ ẹ bá dẹ̀ worú ẹni yẹn dáadáa ìṣẹ̀lẹ̀ ẹ̀ máa mọ̀ pé ẹni tó ṣe kọ́ fẹ́ràn kọ́ gba tọwọ́ yín òun náà nírú ẹni bẹ́ẹ̀ àwọn tá à ń pè ní aríbi pàápà irú wọn lẹ́ẹ̀mọ́ rí tí wọ́n máa sọ gbólóhùn bẹ́ẹ̀ pé idán wọ́n máa sọ pé kò sí tó burú bẹ́ẹ̀ èèwọ̀ ní nínú òfin ẹ̀sìn ọlọ́run kò sí ìyapa láàrin àwọn olùmọ̀ nípa eléyìí قال أصحابنا Imam Shafi'i wọn làwọn èèyàn wa wọn sọ báyìí pé wọ́yẹ̀ fòrò sáàhì òpìdán wọn ní kèfèrí ni yóò di kèfèrí pẹ̀lú dàn rẹ̀ tọlọ́kọ́ tó sì tún fi ṣiṣẹ́ sí. bìtà àlùmíhì wọ̀fẹ́ nìhì pẹ̀lú kọ́kọ́ ó sì tún lò. sàwa àni àjàkọ̀dà tàhírímàhù àwọn ìbá àjà. ìbá àgbà wípé idán yẹn wọ̀ ní tí wọ́n fi ṣiṣẹ́ sí. kọ̀bá àgbà kó tún tọ́ náà àti pọ́gbà pé ìwọ ni lọ́wọ́ fi ṣiṣẹ́ ṣe ọgbà pọ́ńtọ́ lọ́wọ́ fi ṣiṣẹ́ ṣe méjèèjì lọ́wọ́ èdè ṣe ìrọ̀ ẹni bẹ́ẹ̀ yóò di aláìgbàgbọ́ yóò di kèfèrí ni ọlọ́dàkùn yàwá ya ìgbàgbọ́ wọ́n sọ wá di kèfèrí lẹ́yìn ìgbà tá a ti di olùgbàgbọ́ òdodo lẹ́yìn náà lọ́wọ́ sọ báyìí á ní akẹ́kọ̀ọ́ ti sẹ́ nípa ògidì iná pé wọ́n láwọn là á ní idẹ́ tí kì í bá ṣe kó ní ògidì ni ọlọ́run tí ọlá rẹ̀ ga jùlọ kò ní máa pa wá láti wípé ká máa sáàdì òun ọlọ́run kò níbi gbogbo tí ń jẹ́ àbúrò idán gẹ́gẹ́ bí ọlọ́run tí ọlá rẹ̀ ga jùlọ bó ti ṣe àlàyé fún wa nínú àyà ètò ìṣèkémi àtẹnìkọ̀ kan wá tá à ń gbọ́ tá à ń ké yìí wípé ọlọ́run ọba ìlékè ọlá ń sọ fún wa nípa idán pípa wípé àwọn tó ṣe pé wọ́n jẹ́ àwọn ṣẹ̀yàpín wọ́n jáwé èṣù àwọn ló ṣe pé wọ́n ń wọ́n ṣe yóò àlèmọ́ náà náà ṣàṣẹ́hẹ̀rọ̀ wọ́n kọ́ àwọn èèyàn ní ìdán wọ́n kọ́ wọ̀nyẹn nídán ìdán tí wọ́n kọ́ wọ̀nyí èsì tí yẹn fi máa ń sórí rẹ o wàláhì ìdán èsì tí yẹn fi máa ń sórí rẹ ọlọ́wọ́n ọba ìlẹ́kẹ́ ọlọ́láwọn aláìgbàgbọ́ àwọn ṣàyàpín àwọn èṣù àwọn ni wọ́n máa ń kọ́ àwọn yẹn nídán وما أنزل على الملكين ببابل هاروت وماروت وما أنزل على الملكين ببابل هاروت وماروت bákan náà àwọn yahudi ọlọ́wọ́n bá tí ọlá rẹ̀ ga jùlọ tún sọ pé àwọn júù yìí ọlọ́ni wọ́n tún tẹ̀lé tí wọ́n sọ̀kalẹ̀ fáwọn màláìkà méjì kan láàyè tá a mọ̀ sí Babylon ní orílẹ̀ kan nínú orílẹ̀ Iraq orílẹ̀ Iraq ìlú kan ní ìlú ọ̀sìn ń jẹ́ Babylon tá a mọ̀ sí Babil àwọn mẹ́lẹ́kù méjì ọlọ́wọ́n ọba ìlékè ọlá ọ̀sọ̀ nǹkan kalẹ̀ fún wọn níbẹ̀ ìtí wọ́n sọ̀kalẹ̀ fún wọn yìí àwọn ṣẹ̀yàfín àtàwọn tí wọ́n jẹ́ àwọn Júù ìṣèlú wọn nígbàgbọ́ sí àwọn nǹkan wọ̀nyí ọlọ́run ọba tí ọlá rẹ̀ ga jùlọ ọwọ́ ni wa ma yu'allimani min ahadin hatta yaqula innama nahnu fitnatun fala takfur. wa ma yu'allimani min ahadin hatta yaqula حتى يقولا إنما نحن فتنة فلا تكفر ọlọ́run ní àwọn méjèèjì àwọn màláìkà méjèèjì wọn ò ní fẹ́ kó ẹnìkankan ní nǹkankan nínú idán títí tí wọ́n fi sọ fáwọn èèyàn yìí pé innama nahnu fitna àwọn tó rí yìí fìtínà làwọn jẹ́ o wàhálà ìdààmú ayé òun náà làwọn jẹ́ ìwọ́n náà tún fẹ́ kọ́mọ idán fàlà àtẹ́kùrù má kọ́ idán kọ́mọ dìkè mẹ́rì torí pé pẹ̀lú sábàbí pé èèyàn bá kọ́ idán téèyàn bá ti lo idán èèyàn máa dẹni tó ṣe pé yóò di káfí yọlọ́ ọba ìlẹ́kọ̀ọ́lá kọ́dà fún kọ́ya ẹ̀mí àtẹnìkọ̀ọ̀kan wa kọ́ya wa ó níbi gbogbo ti ń jẹ idán idán yìí ṣe lèyàn máa ń di kèfèrí pẹ̀lú kíkọ rẹ̀ pàápàá jùlọ pẹ̀lú mímọ̀ rẹ̀ náà àti lílo rẹ̀ ọlọ́run ọba fáyàwá ya àìgbàgbọ́ sí ọlọ́run lẹ́yìn ìgbà tá a ti jẹni tí ó ti gbàgbọ́. ọlọ́run wa tún wá tẹ̀síwájú fún wa nínú ọ̀rọ̀ yìí pé ويتعلمون منهما ما يفرقون به بين المرء وزوجه ويتعلمون منهما ما يفرقون به بين ọlọ́run ọba tí ọlá rẹ̀ ga jùlọ ó láwọn èèyàn wọ́n wà máa kọ́ lọ́dọ̀ àwọn málàkù méjì yìí èyí tí wọ́n fi máa ṣe òpinya láàárín ọkọ àti láàárín ìyàwó ọkọ àti ìyàwó tọ́lọ ní kọ́rọ̀ wọn yẹra wọn ọ̀rọ̀ wọn sì gúnrégé láàrin ara wọn tàbí pé ọkọ burú ni nígbà míì gbogbo ìwà tí wù rẹ̀ pàwàdà ni gbogbo ọ̀rọ̀ tí sọ ti ń lọ́dọ̀ ọkọ tẹ́lẹ̀ bá ń sọ kò ní bọ́ sójú gbogbo ọ̀rọ̀ tí ọkọ náà ń sọ tí ń gúnrégé lọ́dọ̀ ìyàwó tí ọba sọ lọ́dọ̀ ìyàwó rẹ̀ ṣe láti mọ̀ rí i pé níṣe ni ọ̀rọ̀ náà tún ń gúnrégé lọ́dọ̀ ìtọ́jẹ́ ìyàwó yọ wá di pé ẹnì kíní ẹnì kejì kò sí tí wọ́n máa ń sá kíjokíjo rẹ̀ láàrin ara wọn ju pé kí wọ́n ṣe kíni òkú wọn fira wọn sílẹ̀ lọ. àwọn òpìdán wọn a máa sa idán tọ́lọ́wọ́n bá bá fẹ́ wọ́n ń fi ṣe òǹfìyà láàrin ọkọ àti láàrin ẹni tó وهذا من من السحر يسمى الصرف eléyìí ìran ẹjẹ yìí nínú èdè nínú èdè ẹsìn wọn pè ní asọrf ìtọ́ pè ní sọrf òun náà ni kéèyàn kọjú ara ẹni kúrò lọ́dọ̀ ẹni kéèyàn síjú ara èèyàn kúrò lọ́dọ̀ ara èèyàn àwọn èèyàn ń ṣe eléyìí dáadáa tó ti bẹ́ẹ̀ mọ̀ ní pé bí wọ́n ṣe fòpin àtàrin ọkọ àtìyàwó òun náà ni wọ́n mọ̀ sí ìran ajá kan ilé ìtọ́lọ́wọ́n ọba ìlẹ́kẹ́ ọlá tó ti pè gbogbo ìran ajá tó pè léwọ̀. bákan náà èyí tó tún já òdì kejì rẹ̀ òun náà ni àlàáfù àlàáfù yìí òun náà ni kí wọ́n máa wá báwo láàṣẹ mú ìfẹ́ tú láàṣì lọ́kàn ọkùnrin sínú ọkàn obìnrin tàbí lọ́kàn obìnrin sínú ọkàn ọkùnrin eléyìí ni wọ́n ń pè ní àlàáfù èyí tó ṣe pé ìṣiṣẹ́ pẹ̀lú rẹ̀ wọ́n pè ní àtiwálà gẹ́gẹ́ bí àtẹ́gbà Muhammad sallallahu alayhi wa sallam ti sọ pé ẹ̀dá rúkọ̀ wọ̀tàmáìmá wọ̀tàmáìmá wọ̀tíwálá ṣe àdébì sallallahu alaihi wasallam ó ní ìnà rúkọ dájúdájú àwọn àyájọ́ àwọn ègèdè àwọn gbólóhùn àwọn ọkọ̀ táwọn èèyàn pè wọ́n tàmà ìmà àti àwọn pàró èédé èèyàn tó kọ́rùn èédé èèyàn tó kọ́pá èédé èèyàn tó kọ́dì èédé èèyàn kì bẹ́sẹ̀ ọ̀gá tó kì bọ́wọ́ gbogbo àwọn eléyìí èèwọ̀ ni o ni oògùn ìfẹ́ táwọn èèyàn ṣe ànábì ní ṣírk

bí ọmọkùnrin òtò gbogbo ilé àfi ṣe ìṣúra ni àfi ṣe ìṣúra ni èèwọ̀ lílé jẹ́ nínú òfin ẹ̀sìn tọ́lá fẹ́ràn lẹ́gbà Muhammad sallallahu alayhi wa ala alihi wa sallam láti máa ṣe gbogbo àwọn nǹkan wọ̀nyí èèwọ̀ ni. a rí pé láwùjọ lónìí ìdí ọ̀pọ̀lọpọ̀ fi ń sọ yí àwọn fi ń ṣe agbára òun náà ni àwọn nǹkan tá a pè ní tàmá èèwọ̀ ẹ̀wà jẹ́ àṣọ́ra níbẹ̀ gbogbo àwọn tá gbogbo àwọn tó ti pé a jẹ́ obìnrin ẹjẹ́ àtọ́ra nípa tí à ń pè ní tá à ń pè ní tàmáì pàrọ̀ lọ́pọ̀lọpọ̀ èmi àtẹnìkan kan náà tún wá rí wípé àwọn ọmọ wa kéékèèké àwọn ọmọ akólóró níṣẹ́ la tún lo gbogbo àwọn nǹkan wọ̀nyí fún wọn àwọn obìnrin tí wọ́n wá láti níjẹ́rì jẹ́jẹ́ wọn wọ́n bá máa pé kébé kébé kébé kébé ẹ wà rí ìyá náà yọba ni pé ah wọ́n ní kọ́mọ òun ó lè ṣe kébé kọ́mọ òun ó lè rìn yóò máa ṣe kíni o yóò máa lọ ra àsokọ́ àsorọ̀ yóò máa ṣe kíni o yóò máa rà á yóò máa tuntun mọ́ di ọmọ rẹ̀. pàrọ̀ lélẹ́yìí o ẹ̀jẹ̀ àtọ́ra fún o pàrọ̀ ni ẹ̀jẹ̀ àtọ́ra fún o. ànẹ́gbà Muhammad sallallahu alayhi wa sallam nígbà tó rí ẹnìkan tó tu eléyìí rọ̀ ànẹ́bí sallallahu alayhi wa sallam nígbà tó rí ẹni tó tu eléyìí ànẹ́bí wá bí ìlọ rẹ̀ pé kí ló dé tó fi sọ̀rọ̀ olóhùn fẹ́ kó lè pé nǹkan fóun ni ànẹ́bí ni pé ọlọ́run ọba ìlẹ́kẹ́ ọlọ́run níjẹ́ kó pé fún ọ subhanallah ẹjẹ́ àtọ́ra ẹlòmíì ìṣègede bá mú ọmọ lọ́rùn báyìí wọ́n wá tún lọ wọ́ òkun kan wọ́n ra kótókótó wọ́n wá tó kankankan máa ní rẹ̀ wọ́n bá pa lọ́rùn. nígbà tí làákẹ́yìn ò dorí kodò bí ọmọ sókùn sókùn yẹn gbogbo pé bímọbímọ a tọmọtọmọ tá àwọn obìnrin rí ọmọ gbogbo eléyìí nínú àwọn nǹkan tí ò wúlò tí ọ̀yá yìí ni nínú ilé wa ń kọ́ ní ọ̀dẹ̀dẹ̀ wa ní ọ̀nà àbáwọlé wa lókè tá a bá gbójú òkè báyìí ṣebó ní kálukú wa gbogbo àwọn nǹkan tá a sọ̀rọ̀ síbẹ̀ wọ́n ní kí ló dé oníkólé ò lè má wọlé ni láì mọ iye ìgbà ló lè ń wọlé ẹlòmíì mọ́ bẹ́ẹ̀ oní tí bá wọlé báyìí ṣe ni yóò rẹ yẹn yóò mọ títí tí lè mọ́ táwọn òfin mu ni ó lè wọlé ó lè tún jí fúnra ara rẹ̀ lọ́tọ̀ọ̀rùn bọ́bí tó wọ́n wà ó sì gbé olè wọn lọ́wọ́ jẹ́jẹ́ ọmọ ìyàwó lẹ́nu bí olè òṣèré ìgbálẹ̀ láti pé kó máa fi ìgbálẹ̀ kó máa fi kó máa fi gbálẹ̀ sílẹ̀ ìmọ̀ kódà olè míì yóò tún wá bá jẹ́ ìgbálẹ̀ yóò ní sebo olérò pa gbálẹ̀ ni ó yẹ ìwọ gangan fúnra ẹ̀ máa gbálẹ̀ subhanallah ó túmọ̀ ìgbé eléyìí kò lè dá sí nǹkan kan ẹgbẹ́ nu ẹlòmíì sẹ́gbẹ́ kòjò ni wọ́n gbé wọ́n gbé sókè àwọn ajere tó ṣe pé àkókò ajere tí wọ́n ti lu fófòfó wọ́n ní tó bá ti wọlé báyìí ìṣe ni ó lè yí yóò mọ gbé yóò lọ mọ fi pọn mi ìjọ tí àgbà táwọn gbé kalẹ̀ bá tó kún pẹ̀lú ajẹ́rẹ́ yìí ìjọ yẹn yóò tó láǹfààní àdìgbò bẹ́ẹ̀ subhanallah wọ́n wọlé wọ́n kẹrù wọ́n kẹrù lọ ajẹ́rẹ́ rẹ ọ̀bẹ mi tó dorí kodò wọ́n tara rẹ ba gbogbo àwọn nǹkan wọ̀nyí ẹbọ ni ẹja sọ́ra anẹ́gbà Muhammad sallallahu alayhi wa sallam kó ti kì wá nílò nípa rẹ̀ tẹ́bí wà ló sọ̀rọ̀ tọ́ba jẹ́ nígbà tó o tún fẹ́ já ńkọ́ tàbí gbà táwọn èèyàn já ó yẹ kó lè ṣe kíni o ó kó lè sọ pé ẹ má já mi gbogbo àwọn nǹkan wọ̀nyí ẹbọ ni ìjà sọ́ra ìwọ wá sùn èròǹgbà rẹ ni fọlọ́wọ́n ọba tó tóbi ọba alààyè ọba tí ò ní kú láéláé ó ti gbà pé kò lè sọ ọmọ ta ló wá lè sọ oní kinní kan orí kinní kan tó ti kú ìfún kìnnìkan tó ti kú ẹsẹ̀ kìnnìkan tó ti kú tó wọ́n á lọ papọ̀ wọ́n á kó sínú ìgò kan wọ́n á fi aṣọ funfun wé wọ́n á domi sí wọ́n dorí ìgbòkodò torí pé mi ò ti wá dùn wọ́n ti lérò pé ó ti tó sọ wàláì kò tó ní sọ rárá. gbogbo ẹ̀yin tẹ́ ẹ jẹ́ tajàtajà rájàrájà èyí náà rélé iná o wọ́n máa fi mọ́tò polówó rẹ̀ fún yín òòkà jíjọ láṣẹ ó tún ti wọ̀lú o òòkà jíjọ láṣẹ ìtánì lélẹ́yìí o gbogbo yín sáré wìtìwìtì bí gbogbo èèyàn sáré lọ bẹ̀ ẹ bá obìnrin la rí ẹ máa rí wọn wìtìwìtì àwọn ilẹ̀ ẹ máa bá di gbogbo àwọn tó yòyò gbogbo ẹ̀sán wàhálà obìnrin lẹ́ẹ̀ máa bá bẹ̀ púpọ̀ ọkùnrin tó ṣiṣẹ́ tọmọ wàhálà tó rí kó tó ṣiṣẹ́ yóò wà mú hundred naira yóò lòun lọ gbé fẹ́ni ẹlẹ́nìkan ifá tẹ ifá ọ̀sẹ̀ owó tẹ fi wọ́n lẹ̀ di ifá ta lónìí babaláwo lónìí. àwọn máa ṣàdúrà àwọn máa bẹ̀ lọ́ọ̀ ni pé ọlọ́run má jẹ́ káwọn káàró oko àwọn eléyìí ọgbọ́n o kára lè tó àwọn lè máa ronú tuyẹ̀ bí iṣu. ẹ wá wọ́pọ̀ nu ó ti gbàgbé òkà sílé wọ́n ti ní gbogbo omi tí bá ń lọ kọ́ máa lọ́wọ́ ẹ̀ ni ọwọ́ adé odò ògùn lọ́ba ni pé kò sóòka lọ́wọ́ òun bàbá dírẹ́bà ẹ dákun ẹ sọ mi kalẹ̀ èyí tí mo lọ sí Ìbàdàn mo ti gbàgbé ẹ dákun sí òrìn lọ sí Ìsẹ́yìn padà ni nígbà tí ó kan òsílọ rẹ̀ láti odidi Ìsẹ́yìn tó fi dé odò ògùn ta ló sọ Allahu Rabbul Alamin tọ́ba wa fẹ́ padà sílé ẹ dákun sí òrìn kó rìn àfi tí mọ́tò ọba kọjá ti fi tọ́lọ̀ bá ikú mọ́tò ní òkú mọ́tò táyà mọ́tò ayọ̀ alọ́ba bí ọ wà mọ́tò àti ẹ̀kọ́ lu gangan fún rẹ̀ ọba jẹ́ pé ikú tọ́lọ́ ọba ìlẹ̀kẹ́ lásọ pé yóò kú nìyẹn. bóòlù ti wá fẹ́ ṣe nígbà tó wá bára ẹ̀ ń kọ́ndíṣàn epo ti gbàgbé ẹ̀ sílẹ̀. àwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn dírẹ́fà tí èèyàn bá wo abẹ́ tíẹ́rì nísàlẹ̀sàlẹ̀ báyìí ẹ̀rí àtòrọ̀ ẹ̀rí àtòkọ́ bẹ́ẹ̀ káì ogun ni ẹ́ ogun abẹ́ wọ̀ngọ̀ á ọmọdé ọmọ ogun ń pè lẹ́kọ̀ọ́ káì ó dájú bàjẹ́ tó bá dájú tó bá dá ọ lójú bí òkúta sí orí tọ́tù sóde tọ́ba dá ọ lójú bí òkúta gbé sí orí tọ́tù kọ wáyé òkèké ọ̀nà ọ̀yà síbẹ̀ wò ọ̀nà sí wọ̀bí ìtaàlì kò sí kankan ọ̀nà sí ni gbogbo eléyìí ò díwọ̀ àìmọye mọ́tò ni wọ́n gbé sí wọ́n jí mọ́tò gbé lọ èmi tó ọba rí ẹyẹ ìgbà rẹ ńlọrọ mi pé ẹ dákun mọ mọ́tò mi àmì kan bẹ lára mọ́tò náà èmi nìkan mọ ọmọ bí ọ wà kí wàá lámì yẹn kò lótú àbí àsorọ rẹ̀ tó so ẹ mọ tẹnra yín àwọn àbáwọn tó wọn tó lè gbé sí àkànni wọn lè ó dúdú àti ó funfun wọn ẹsẹ kí ni o wọn lè jara wọn yàn wọn wá lọ mú newspaper òpònú newspaper wọn wá ka nígun mẹ́rin wọn wá bọ fi wọn bọ fi òwú dúdú àti òwú funfun wọn fi gbélé ọlọ́ni pé bàbá ọ ah, wọn tẹ̀ mọ́ pé nǹkan bẹ́ẹ̀ bàbá yẹn gbádùn tèmi náà bí èbó ṣe gbádùn sìgá subhanallah gbogbo àwọn nǹkan wọ̀nyí ẹjẹ́ asọ́ra fún ẹbọ ni ojúlówó ẹbọ ni ẹjẹ́ asọ́ra fún gbogbo àwọn nǹkan wọ̀nyí ò lè sọ wa àwọn ò lè là wá kò níbi aburú tọ́lọ́ ọba ìlékè ọlọ́ọ̀bá fẹ́ là wá kò nínú rẹ̀ nígbà tó bá ti wá dá wa lójú pé gbogbo àwọn nǹkan wọ̀nyí ò lè là wá kí wá lóde tá a lọ fara tì í kí lóde tá a lọ gbára lé wọn lé tọ́kàn wa balẹ̀ sí gbogbo àwọn nǹkan wọ̀nyí ẹjẹ́ asọ́ra ẹjẹ́ asọ́ra gbogbo àwọn àsọ̀rọ̀ àsọkọ tó ń kálukú wá níyì ẹjá lọ pátì ẹlòmíì òun rí tiẹ̀ mọ́lẹ̀ ni lẹ́nu ọ̀nà pé yọ wọlé kódà lómi kó tó wọlé yọ kọ́kọ́ tajumẹ́yìn lẹ́ẹ̀mẹ́ta yọ gbẹ́sẹ̀lé yọ tajumẹ́yìn yọ gbẹ́sẹ̀lé yọ tajumẹ́yìn yọ gbẹ́sẹ̀lé ọ̀tàn rẹ̀ dànù ọlọ́run ìjọ tí wọ́n mú ọkọ ọkà àárọ̀ báyìí ọkà àárọ̀ sẹ́yìn ò ráwọn èèyàn ni ah, wọ́n fi àwọn fúnṣe kó mu afálà tó ṣèrò ni àwọn àpẹẹrẹ ń bẹ láwùjọ wa ń bẹ lára ara wa ẹgbẹ́ yìí náà ráwọn èèyàn lánàá wọ́n pera wọn ní nǹkan kí ni wọ́n padà jẹ́ òfó tó fẹ́ tẹ̀. àwọn àtọ̀pẹ́ gba ìwọ̀n ni ọ́ ìwé sunko oko léwé gbé tẹ́lẹ̀ ìṣẹ̀rùlé tílé tó fi jìwálé ẹ̀tẹ́ lọ bá bẹ̀ ẹ dákun ẹja sọ́ra ẹ dákun torí tọ́lọ́ ẹ jẹ́ ká sọ́ra àwọn ọ̀wá ní kankan gidi láwùjọ ju gbogbo àwọn nǹkan wọn yẹn lọ àwọn òpìdán ẹ̀ẹ́dì táwọn yẹn ní wọ́n ní mánàjù wọ́n ní àpẹẹrẹ wọ́n láyé síjù lọ́dọ̀ àwọn èèyàn òpìdán èèyàn ẹni tó jẹ́ èèyàn dẹ́kun níwájú ọlọ́run ọba ìlẹ́kẹ́ ọlá ẹni tí ọlọ́run ọba ìlẹ́kẹ́ ọlá sọ nípa rẹ̀ pé wàlá yuflihu sáhìrù haythu àdá ọlọ́run ní òpìdán ò ní dèrè ní gbogbo ibi yóò tọ́ bá dé ọlọ́run ọba tó dá wa ni sọ pé yòó ní jèrè kí wọ́n sọ pé wọ́n fẹ́ háìrè kú ìwọ́gun ò lérè lọ́wọ́ torí ẹ̀jẹ̀ àmọ́ tá à ń ṣe Ànábì sallallahu alaihi wasallam ó ní wọ́n ó ní gbogbo pàrọ̀ àsopọ̀ àsorọ̀ tó ń kálukú wa dáa wọ́n ti ṣọ́ọ̀bù ẹ̀ torí pé kọjá ò lè tà ọ̀pọ̀nú dada dídí ṣé orí kíní kan tó kú ní èrò wa fún kan tó rì mọ́lẹ̀ ní ọ̀wà awọ́ èrò wa fún ọ ó kùtà ó kùtà ọba ní ní ó ní ọ̀sẹ̀ ọba tó yẹn ọ̀tẹ́ lọ́rùn irú wọn lẹ́rìí tí wọ́n máa wá gbogbo àwọn nǹkan wọ̀nyí káàkiri five thousand tí ó ti tẹ́wọ́ lọ́rùn tó wọn bá mu dọ́dọ̀ aláwo ọjọ́ òun lójú ń tiẹ̀ òun ó ṣe kí ni o yọ gbà lọ́wọ́ rẹ̀ a ti sọ fún yín lọ́pọ̀lọpọ̀ gbogbo àwọn adáhùn tẹ́tẹ́ lọ bá yẹn ẹ lọ máa kọ́ kalẹ̀ bá a ti ń sọ yìí tó o bá dọ́dọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn adáhùn tẹ́ pé eléyìí tó ń fi di regular customer tó bá pa iye kan tó sọ pé iye báyìí mo pa lónìí bàbá kí láyọ̀ ń bẹ̀ fún yín aha irú ẹ̀ ni tẹ́pẹ́ tó bá só tó bá ti dọ́dọ̀ wọn ọkàn ò tí ì balẹ̀ ìjà máa ń tàǹsì ọlá ìjà máa ń tàǹsì gbogbo àwọn àsopọ̀ àsorọ̀ yìí ẹja jìnà sí ẹja jìnà sí ọlọ́run ọba lọba tí sọ́ọ̀yàn àìmọye táwa ti dánu lé tí ò tí ò lé tó lé ọ̀wá sáfẹ́ ah kíní ẹ̀ mọ̀ sí bẹ́ẹ̀ kíni kíní táwọn so mọ́lé ẹjẹ́ à ń so mbẹ́ kàlẹ́ndà lásán ní bẹ́ẹ̀ bẹ́ẹ̀ àwa ti já kó mbẹ́ wọ́n ṣe so láti já nígbà wọn dé bẹ́ẹ̀ báyìí ah ọba ti fòló ti parẹ́ ẹ máa wẹ gbólófò lọ́tọ́ parẹ́ ẹ wo déètì ti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ yẹn tẹ́ ẹ ti rí ìjọ wo ni wọ́n gbé kíní ẹ wọlé ẹ wò sí déètì ẹjọ́ táwa ti ṣe kíní o tá a ti já yẹ̀yẹ́ dànù òfò ni òfò ni kò sóore kankan bẹ gbogbo àwa tá a jẹ ọkùnrin àtẹsẹ àjọfìnrin ní olùgbàgbọ́ òdodo ní mùsùlùmí wọn náà jẹ àwọn táǹtì wọn ní ká àpamọ́wọ́ owó àtàjèrè ọjà tẹnìkan bá wá ní àpamọ́wọ́ owó tó ní àtàjèrè ọjà ìwọ ni ọwà fún àpamọ́ owó yẹn wá ọwọ́ pọ̀ débi wípé lágbájá fẹ́ kí òun ó lówó gẹ́gẹ́ bóun náà ti fẹ́ lówó rárá kò ṣeé ṣe torí ẹni tí ọba fún yẹn lásọwọ wọn ní tọrùn ẹ lákọ̀ọ́kọ́ wò ta ni ọ̀fẹ́ ta mọ́tò nu wa tókì náà ọ̀fẹ́ ta mọ́tò babaláwo ọ̀fẹ́ ta mọ́tò inú tiẹ̀ inú ilé tiẹ̀ fi ń rùn fọ́tẹ̀ gbà yìí àbẹ́yìn ò rí bẹ́ẹ̀ ni ẹ dákun ẹja ọmọ táǹtì àwọn ọ̀rọ̀ wa o pàápàá jùlọ ẹ̀yin obìnrin ẹ̀yin obìnrin ẹ̀yin ní irinṣẹ́ ẹ̀ṣẹ̀ ìtọ́nù púpọ̀ jù kódà bí nǹkan kékeré ṣẹlẹ̀ báyìí tí ò sì la nǹkan bẹ́ẹ̀ lọ wọ́n ti dilé aláwo ẹ bàbá ẹ dákun mọ́ fẹ́ ṣe ó kàn kéèjì àwọn ọ̀dẹ́ ta wọ́n yóò kò nú tẹ́lẹ̀ ní tó o bá fi ó kan tó fi kejì kí ló ṣe kí ni o ó dé ẹ̀ta tó kò nu ni ọ ni ọmọ máa dì ní yọ ọmọ zero abájọ tí wọ́n fi ń gbà ọ. ẹ̀yin obìnrin lélẹ́yìn pọ̀ sọ́dọ̀ yín o ní nǹkan kékeré bíi ti ṣẹlẹ̀ báyìí ó ti dọ̀dọ̀ aláwo ó ti dọ̀dọ̀ adáhùn sí i wọ́n bá ti fún ní kíníkan pé sọ́ọ́ sínú gba owó rẹ̀ pamọ́ owó owó nìyẹn àtàjèrè ọjà kódà níjọ́ tí wọ́n kó owó rẹ̀ lọ́nu gbá tàtàmọ́wọ́ owó àti àtàrèjẹ gbogbo ẹ̀ wọ́n kó papọ̀ lọ. ẹ ẹ má tanra yín wallahi má tanra yín ọlọ́run ò ní pe nǹkan lórí ibú kaba òrìrè mbẹ ṣèbó ló dá wa bọ́ọ̀lù ọlọ́run ti sọ fófó mbẹ́ nbí kan tá a máa wá wéèrè nínú rẹ̀ Anẹ́bí sallallahu alaihi wasallam ó ní pé gbogbo àwọn àsokọ́ gbogbo àsorọ̀ Anẹ́bí lẹ́bọ ni bọ́ọ̀lù wọ́n ti fẹ́ wá sí exception tó fẹ́ minus kankan kó mbẹ́ pàfẹ́lẹ́ irú èwo tiẹ̀ ntànàbí ti sọ òdodo ọ̀rọ̀ lọ́sọ̀ sallallahu alayhi wa alayhi wa sallam bákan náà anabi ni wọ́n tiwala oògùn ìfẹ́ táwọn èèyàn ṣe anabi ni shirk ẹbọ ni gbowó ẹgbẹ́ amabite kaniọ́ àlùfáà onaniọ́ wòlíì kan ló pera rẹ̀ adáwùjẹ aláwo ẹgbẹ̀jì ògùn dẹniọ́ àwọn lọ ń ṣe ògùn pé obìnrin tí ò nífẹ̀ẹ́ ọkùnrin kan kó nífẹ̀ẹ́ ìtúláàsì aljaza'u min jinsil amal bó ti tẹ wọn ti ti fọmọ rẹ o bí tọmọ rẹ ọfẹ lọ ni wọn ti ọmọ ẹ lọ insha allah ta'ala ìfẹ́ gbọ́dọ̀ jẹ́ tí ó wà láti inú ọkàn directly ni torí wọ́n ní ìfẹ́ òun náà làkójá òfin ìfẹ́ gbọ́dọ̀ jẹ́ tí ó wà láti inú ẹ̀mí èèyàn kéde tí wọ́n máa ń jẹ́ èèyàn pàṣẹ nínú ọ̀rọ̀ àìjẹ́ èèyàn pàṣẹ ká tó pa gbọ́nà kọ̀rọ̀ láti ṣe kí ìmọ̀ burú mọ́ o ẹni dáadáa ni béèrè lọ́wọ́ àwọn ẹni báyìí béèrè lọ́wọ́ àwọn ẹni báyìí béèrè ó sì jẹ́ ẹni tó tẹ pámọ́tẹ́ rẹ̀ ó sì ń sin ọlọ́run ọba ìlékè ọlá kìí tó ń jìbìtì kìí ti gbásàwùn kankan ah tọ́lọ́n bá fi ọ́ ṣe kòǹgẹ́ ẹ̀pẹ́ ẹjọ́ fẹ́ra yín aràn kan kó dóore tẹ́ mọ̀ pé sẹ́ni lójú kòkòrò nìyẹn pàápàá jùlọ táyé pẹ̀lú obìnrin wá béèrè pé àáfàá kílẹ̀ mọ̀ ń pa alágbájá àmọ́ kàkà tó fi yẹ káwọn ìyá wa kí wọ́n wádìí báyìí ìwádìí tí wọ́n máa ń ṣe ni pé ọkùnrin tó lópin ọ̀hún bá ń wórúkọ ìyá ẹ̀ wá bá ń wórúkọ ìyá ẹ̀ pati worúkọ ya ọmọ náà ti fi pẹ̀lẹ́pẹ̀lẹ́ béèrè ni bí a bá ṣé mùsùlùmí sì ní ìpìlẹ̀ dáàdi yín mùsùlùmí ni wọ́n bẹ́ẹ̀ ni kí lórúkọ dáàdi yín Daoud mọ́mí náà ẹ sì gbà yí pé mùsùlùmí mùsùlùmí làwọn náà ah mùsùlùmí náà mọ́mí ni ah kí wọ́n lórúkọ mọ́mí ṣé mo rò pé fáṣẹ kí nìkan wọ́n pè wọ́n ni ah láìláì mọ́rùdíyà lórúkọ mọ́mí mi ẹ ṣe pé mọ́rùdíyà mọ̀mọ́ ń jẹ́ bẹ́ẹ̀ ni ti akọ́kalẹ̀ mọ́rùdíyà mo rò pé ẹ̀yin tẹ́yìn ọmọ kankan ṣé ẹ mọ̀ yí pé gbogbo àwọn tí wọ́n ọ̀pẹ́ẹ̀tì ọ̀nà yẹn agbárí obìnrin wọn fi ń ṣiṣẹ́ sá tí wọ́n bá dé hòtẹ́ẹ̀lì àwọn obìnrin ọ̀sán agbárí wọn wọn kó igbó gidi sí i báyìí ní ẹsẹ̀ rìn báyìí ní ẹsẹ̀ rìn báyìí ní ẹsẹ̀ tọ̀ tí wọn bá ní lè ṣe obìnrin ní òṣìṣẹ́ yẹn. òun ti wá béèrè òun ti fọgbọ́n béèrè sẹ́mi fún wọn ní òye tiwọn ó kéré ṣùgbọ́n ètè tí ń bẹ lọ́wọ́ wọn ọ̀pọ̀ jàǹtì rẹ̀ rẹ̀ kàlá ìyọba ṣe ọgbọ́nà ọgbọ́ ń bọ̀ ah, bàbá ó gbé jáde fún mi nísìn bàbá ó gbé jáde kí ni bàbá gbé jáde ọdọọdọ bàbá bàbá ní ọyá ẹdà níyàn lónà bá ju five hundred naira tí o lè fọmọ ọba ṣe wutuwutuwutu sí bàbá ní ah! ọ̀rọ̀ tó pàtàkì lọ́ba wa ọ̀rọ̀ yìí sì ń lọ tókàn náà kan rẹ̀ ọwọ́ wò pé ṣé kẹ́ ẹ ṣe ni àbí kẹ́ ẹ mọ̀dé ṣé kẹ́ ẹ yọ kára ró ni àbí báwo ni àwọn ah, ni bàbá ẹ já náà kí ló ṣẹlẹ̀ sí bàbá ọkọ̀ sí ìgbà bàbá ah bàbá ẹja náà mọ́tò gbé yín hanu ẹjẹ́ mọ̀ pé ọ̀rọ̀ ọmọ òun lòún bá wá ọmọ kọ̀ọ̀kan wá ni ah ó fi hàn mí mo rí i mo ṣe ń wò báyìí pé ah ọkùnrin ọ̀hún hmm, ìràwọ̀ wọn bára wọn mú ìràwọ̀ ilé àbí ìràwọ̀ oko. ẹ̀dá kí lọ mọ̀ kí ni wọ́n kí lọ mọ̀ tí wọ́n pè ìràwọ̀ tí a mọ̀ àmọ́tẹ́sọ́lọ́wọ́n ọba ìlékè ọlá ní kí ìràwọ̀ wa tè ní tẹ́ ẹ bá béèrè lọ́wọ́ ẹni tó sọ̀rọ̀ yẹn wípé iṣẹ́ wo lọ́lọ́run rẹ ìràwọ̀ láyé ọ̀mọ́ iṣẹ́ mẹ́ta péré lọ́lọ́run ọba ìlékè ọlá torí ẹ̀dá ìràwọ̀. alákọ̀ọ́kọ́ ọlọ́run ọba ìlékè ọlá torí ọ̀dà lákọ̀ọ́kọ́ kọjá zainal sàmà ọlọ́run ni wọ́n lè kọjá zayyana sàmà àdúnyá bí mo sọ bẹ́ẹ̀ ọlọ́run ṣe ní ọ̀ṣọ́ fún sánmà àbí ẹ̀rí àwọn ìràwọ̀ tí wọ́n bá wà ní sánmà ni ọlọ́run pàápàá ti kó ọ̀ṣọ́ bá sánmà lé ayé pẹ̀lú àwọn àtùpà bí ṣe ìràwọ̀ ẹlẹ́ẹ̀kejì nínú sẹ́tọ́lá ọba ìlẹ́kẹ́ ọlá ní kí ìràwọ̀ kọ́ wá ṣe ní orílẹ̀ ayé ọlọ́ni waja'alnaha rujuman lish-shayatin a ṣe ní ìsọ̀kòlù fáwọn ṣèyítọ́nù tí wọ́n fẹ́ máa gun sọ́mọ̀ wá sí máa gbọ́rọ̀ ọlọ́run ọba ìlẹ́kẹ́ ọlá. ẹlẹ́ẹ̀kẹta ọlọ́run ṣe ní àmì tí gbogbo arìnrìn àjò fi máa mọ ibi tí wọ́n lọ ọlọ́ni wa alamatin wa bin najmi ní làwọn tó ti kọ́ jẹ́ àrìnrìn àjò tẹ̀kí ni o pẹ̀lú ìràwọ̀ yẹn wọ́n máa fi mọ ibi tí wọ́n lọ ní pé tó orí bó ṣe ń lọ yẹn máa lọ ìràwọ̀ tó ń wò yìí máa gbé sẹ́gbẹ́ ọ̀tún ó dógbò mọ̀ṣọ́ gbé sẹ́gbẹ́ àlàáfíà ibi báyìí lọ lọ bẹ́yẹn tó bá ti gbé sẹ́gbẹ́ àlàáfíà gbogbo ìrìn àjò ẹ máa sọ o ní tó bá fi rìn tí ìràwọ̀ yẹn bẹ́ẹ̀ fi bọ́ sẹ́gbẹ́ lẹ́fì ni ìlú báyìí lọ lọ já sí tọba tó dárọ̀ tó ń lọ nímọ̀ àmẹ́ni tó kọ́ tẹ̀mọ̀ pópò nù nìyẹn ẹ mọ̀ béèrè pé oníwọ̀ bá àtẹwọ́ lọ ọba ìlà ní àtẹlẹwọ́ rẹ o ò sì mẹ́ni tó kọ́ o sì fẹ́ sọ jọ́ tẹ̀lẹ̀ tẹ́mi òpònú ni ìjọ tó ọba mẹ́ni tó kọ́ làtọ́wọ́ rẹ kọ́ wá bá mi ta lọ́kọ́ làtọ́wọ́ tiẹ̀ ìwọ náà mọ̀ òpònú ni ọ́ sẹ́yìn mọ̀ ta lọ́dà ọwọ́ rẹ ṣe bọ́lọ̀ òní lẹ́ni tó wá sọ pọ̀ mẹ́ni tó kọ́ làtọ́wọ́ ah. ẹni tí bá tọ́ bá gbá ẹ̀sìn ọlọ́run bá mú wa láì wọ́n wá sọ fún ọ pé àtẹ́lẹwọ́ làbálà signpost àmẹ́ni ọkọ́ wọn náà bá gbọ́nà lọ́ba lọ ọbẹ̀ pé ah wọ́n ní bàbá yẹn máa ń ríran ló lò omi ló lò yèèpẹ̀ ló lò ọ̀tán rẹ̀ dànù ọ̀tán rẹ̀ dànù. nígbà tí ọwọ́ àwọ̀ ni ìràwọ̀ wọn wọn mú ẹ tẹ̀gbẹ́ tọkọ bá jẹ́ dírẹ́fà tíyàwó ta bá ti mọ́tò tẹ̀gbá sọ pé ó ṣe kí ni o ó tiẹ̀ tó súnmọ́ ara wọn. ẹni tó bá wò wò tẹ́ tó tẹ̀lẹ̀ yìí ẹ máa fura sí fa ọ jáde lọ ó sì wá wọlé fún rẹ̀ ló pé ta ló béèrè ni òpònú lọ béèrè lọ yèpẹ̀rẹ̀ àbẹ́yẹ fura ni èèyàn mélòó ló ti wá táwọn èèyàn béèrè mi kí n tó wọlé ó yẹ kó lè lọ gbé yèpẹ̀rẹ̀ kó sọ pé lágbájá wá aláṣọ dúdú ni ó sì nírun funfun ó tẹ̀pá báyìí ó ṣe báyìí ó ṣe báyìí nítorí fún yín ni tàmọ̀dò náà tún wá nǹkan tó ń sọ tọ́sọ tọ́sọ nìyí bá a rí nínú ìlú wa yìí wà lọ nínú ìlú wa yìí nítòsí wa yìí nítòsí wa tòsí wa bí báyìí fífi èèpẹ̀ ṣeré fáwọn èèyàn lọ báyìí ògiri ilé tó sì fẹ́ ya lu ọmọ rẹ̀ kò rí ó ṣàyẹ̀ kó rí ilé èèpẹ̀ pé ẹ dákun ẹ tètè bá ń gbé ọmọ yẹn ògiri yẹn ti fẹ́ ya kò rí inú èèpẹ̀ ojú tí ọ ẹ jẹ́ àmọ́ tá o ẹ jẹ́ àmọ́ tá à ṣe eré eré orí igi àti egbò ọmọ ẹyẹ ni ẹ̀ṣẹ̀ pọ̀ ẹ̀tọ́ bá ti fẹ́ fún ọtàn wọn tàn dáadáa anabi sallallahu alayhi wa sallam ó jí kó yé wa pé ìmọ̀ àti fẹ́ anabi ní ẹbọ ni torí ẹ̀wọ́ tó ọjọ́ ọkùnrin ó ti ń pe obìnrin bó ti ń pè wọ́n ni wọ́n ń bọ́ bó ti ń pè wọ́n ni wọ́n ń bọ́ ọmọ tó lọ́wọ́ bá fi ṣe fún ọ wàláì ó ṣe é ṣe kọ́ ẹ̀ fáwọn obìnrin tí ó kó fi sínú àbọ̀ǹgbèsí ayé lọ́wọ́ bá ní kí wọ́n máa bọ́ ọmọ lọ́wọ́ yẹn wàláì ọmọ bọ́yá obìnrin tí yóò jẹ́ àràgàjímẹ̀ ẹ̀kọ́ obìnrin tí wọ́n máa kọ́ di ọkùnrin ẹlóminú tí ò ní gbọ́rọ̀ tiẹ̀ lẹ́nu lọ́lọ́wọ́ ọba ìlẹ́kẹ́ ọlá ti dànù ìwọ́n sá máa pe ọlọ́run máa pe ọlọ́run wàláhì lásìkò tí ó lóore ẹni tí ó lóore tí ó wúlò fún ọba ìlẹ́kẹ́ ló fún ọ wọn náà padà máa wò pé dúpẹ́ ajẹ́ pé kápẹ́ lágbájá fẹ́ ẹ láàrin obìnrin àtọkùnrin náà ìjákulẹ̀ lè ṣẹlẹ̀ nígbà tí ẹ bá máa wò bí ọ̀sẹ̀ kan ó bà lẹ́nu yẹn kú. subhanallah àtúntì ah, ẹ̀ nídìí tọ́lọ́ ṣe kí ni o tó fi ṣe nǹkan yìí ọlọ́run ọba ọba tí ìmọ̀ rẹ̀ pegedé lórí gbogbo nǹkan yìí. àmọ́ mọ́ sọ fẹ́ nìkan yìí pé àbá ẹ dákun gbogbo ọ̀nà tá a bá gbà eléyìí tí mò ń wò yìí eléyìí ọ̀gbọ́dọ̀ bọ́ ẹ bá mi sún mọ́lẹ̀ ẹ bá ń dé bàbá gbogbo ń tẹ́ bá fi dé nǹkan ẹ bá ń dé gbogbo ń tọ́ bá di ọ padà tó ń jọ kan ẹ má jà tanra wa ẹ má jà tanra wa ebe yìí náà rí gbogbo àwọn nǹkan tí ń ṣẹlẹ̀ nínú àwùjọ gbogbo alárí gbogbo tí ń ṣẹlẹ̀ nínú àwùjọ fún àwọn tí wọ́n ń pera ọmọ aládàáhùn sí kò sẹ́ni kankan tó máa ń tí ó ṣẹlẹ̀ lọ́la o sẹ́ni kankan tí ó sọ fún ọ pé nǹkan báyìí ni ó ṣẹlẹ̀ tí ọlọ́la àkọ́kọ́kọ́ sọ ti gbèsè ayé ara tiẹ̀ ọlọ́run ọlá rẹ̀ ga jùlọ ń sọ fún wa nínú nínú áyà yìí áyà one oh two nínú Suratul Baqarah nípa ìṣesí wọ́n ṣe jẹ́ kéèfé látara ìdá wọn tí wọ́n pa kéde lọ́pọ̀ láwùjọ tiwa lọ́pọ̀ láwùjọ wa téèyàn bá lọ sílé ẹ̀kọ́ ẹ̀sìn àrùn kan lọ́dọ̀ rẹ̀ pé kọ́lọ́hún kó dé kó dé kó wọlé kó wá jẹ́ni tó ṣe pé ọmọ tún àwùjọ ṣe ṣùgbọ́n ẹ rí i pé lọ́pọ̀lọpọ̀ wà lọ́ọ̀ tọ́mọ mi ìbá lọ sílé ẹ̀kọ́ ẹ̀sìn báyìí tí ọmọ àfi dé báyìí yóò di ẹ̀gbẹ̀jì wálé tí ọmọ arànjú pé yàrá tẹ́ ẹ bá sọ́ra yín pa yín ah ok tí wọ́n lọ kọ́ nìyẹn ìtọ́ kọ́ nìyẹn ah àbá sọ̀rọ̀ sẹ́ aba ẹ yàgbẹ́ tẹ́ ikú ni àhá ṣe tí wọ́n lọ kọ́ nìyẹn ọwọ́ àti káwọn èèyàn máa sá fún ọ ládùúgbò olùmọ̀ tó ṣe pé yẹ kó jẹ́ àwọn ẹni táwọn èèyàn máa súnmọ́ dáadáa ọwọ́ àti ẹni táwọn èèyàn máa wá kí ló ń wálé àbá yẹn kí ló ń wálé àbá àfa àfẹ ká máa sọ pé òní lọlé rẹ ni ọwọ́ àti táwọn èèyàn sọ pé kí ló ń wá nínú ilé àfa wàláyé ìbànújẹ́ ló púpọ̀ ipe èèyàn lọ sílé ẹ̀kọ́ ẹ̀sìn tó yẹ kó máa pé ìdájọ́ oná àlóhùn nílé kan ilé yìí ilé ìwọlé ilé ilé agbára ilé àdúrà subhanallah ibo olùwọ́ ti sàdúrà lọ́nà tó mọ́ tó dáa tó náà ọba ìlẹ̀kẹ́ ọlọ́ọ̀ni gbàdúrà rẹ̀ ẹ wá wo ilé ìwé lónìí tẹ́mọ̀ òkè tí yẹn bá lọ sí ilé ìwé ọyà kọ́ ya tọ́ọ̀gì wálé ni pé tọ́gìrì lọ́yẹ kẹ́ni tó bá lọ ilé ìwé ọmọ ṣe ẹ wá wo ọ̀pọ̀lọpọ̀ ń dé pẹ̀lú tíríkọ́tà ṣòkòtò ọ̀pọ̀lọpọ̀ ń dé subhanallah tẹ́mọ̀ fẹ́yìn ọ̀fẹ́ yẹn gbogbo ẹ̀yin ìyá wa ẹ̀yin bàbá wa kọ́mọ ọlọ́run ọba kọ́ bá wa yí padà sí dáadáa o torí àwọn kan ń bẹ láwùjọ wọ́n yẹ ọmọ garawa wọ́n yẹ ọmọ sọ́yà páànì wọ́n mugbó wọ́n mutí wọ́n jalè wọ́n jọmọ sọ́ta tí wọ́n dá gbogbo gbóróró ẹ̀ ní tí wọ́n rò torí ọmọ yín sí ṣòkòtò ẹnu sókè ó ní wàhálà tí yín báyìí ha ọgbó ọgbó okú tiẹ̀ ìwọ́n sáré owó síta ni tó fi gbówó ọgbó ọmọ tí bá ń sẹ̀sì ní ọ̀sán ojú òbí wàláhì òun lọmọdé ọ̀padà mójútó bí yẹn gbẹ̀yìn ẹ lọ kọ́ kalẹ̀ bẹ́ẹ̀ tọ́mọ kọ́mọ tọ́jẹ́ pé ó ti ya garawa tó ti ya páànù tọ́ lára àyà rẹ̀ ọ̀yá tó ní a ah! wọn gbọ́dọ̀ bẹ́ẹ̀ sàárà sí òun pẹ̀lú ògùn ọlọ́njọ́ tí wọn náà bá dàgbà tára rẹ̀ ọ̀bá yá sàárà ó ọmọ rẹ̀. a ah! wọn òun ò nírìn ní ara bàbá rẹ̀ ọ̀yá rẹ̀ wọ́n padà bàbá ọ̀yà ni ẹ máa mójútó ọ̀rọ̀ yìí náà ń bọ̀ nígbà tó gbọ́ pé bàbá kú lọ́ba ti ọkọ̀ ẹ gbọ́dọ̀ tí ìsìnkú yẹn o máa fi jọ mo máa jọ yín lójú pé mi ni first born daddy ẹ ọ̀gbádùn ẹ̀dẹ́kun ẹ̀sìn ìkú jọ ọbàdé kọ́ lọ yọ bọ̀ bàbá ẹ̀ jẹ yìí láti jọ́ tí bàbá ò ti gbádùn tó ń sọ fún ọ kí lórí ṣe ṣùgbọ́n ọmọ tó bá gbọ́ ẹ̀sìn yé wàlá wàlá ìtọ́ ọmọ bá gbọ́ ẹ̀sìn yé yọ ọmọ mọ̀ é yọ máa ṣe ohun tó ṣe bàbá rẹ kó ṣe ní toríjọ́ tèmi náà gbádùn gbà kékeré wọ́n ń fẹ́ kí n tó ṣe ní ó ṣà àbí ẹ̀kọ́ ló ṣe rí ni pé àti ọmọ kékeré mọ̀ wá ṣe ó ṣòro àmọ́ bí tí ní dùn bínú ní rún bí wọ́n ní da láàmú ni bí kìíní kan ni àmọ́ tó bá kúkú jágbà lára yọ sọ pé bákan ẹ wo ọ̀pọ̀lọpọ̀ àìsùn táwọn ìyá ṣe àtàwọn bàbá nítorí káwọn òfin lè dàgbà káfí lè wúlò káyé ayé gbogbo àmójútó táwọn àmójútó àwọn òbí wa ẹ má jà parọ́ tara wa èdè kéyàwó lè kú ni kí bàbá wo lè kú ni sójú bẹ́ẹ̀ lọ ni ọmọ forí ìtìjọ́ mélòó ló kù tí bàbá èkú ni wọ́n sọ fún wa ṣé báwọn báwọn ìyá wa àti bàbá ṣe lérò nìyẹn ọmọ ọmọ ìpẹ́ dàgbà ọmọjọ́ òun náà nu inṣàlá ọlọ́run tó bá mi dá lágbà sí ẹ̀rí báyìí ẹ̀rí báyìí olóò ti dàgbà yìí ká dàgbà làwọn òbí wa ń sánà wa àwa ń sánà káwọn òbí wo kú ni òṣìṣẹ́ tí wọ́n kú ò ní kú ṣùgbọ́n sọ fún wa pé ẹ dákun ọmọ tó bá fẹ́ tó bá fẹ́ di ẹ̀sìn ẹjọ́ tẹ̀sìn ẹ̀sìn ṣe pàtàkì púpọ̀ àmọ́ lọ́pọ̀lọpọ̀ gbogbo àwọn tá a fẹ́ làwọn nǹkan tọ́lọ́wọ́n ọba ìrèké ọlọ́ọ̀fẹ́ nínú àwùjọ gbogbo wa ẹ dákun ẹja túnra wa ṣe o ẹja túnra wa ṣe ọlọ́run tí ọlá rẹ̀ ga jùlọ òun ní ṣe àwọn àlàyé ìfún wa nínú suratul baqara aya one o two nípa ìṣesí àwọn òpìtàn síbẹ̀ yìí náà ráwọn obìnrin míì ọba dáhùn ṣe lọ sọ́dọ̀ bàbá dáhùn ṣe ni ọ̀padà dìyàwó adáhùn ṣe ni àbẹ́yẹ ìfurasí wọn ni wàláì wọn bẹ láwùjọ kódà ọkùnrin tó ponú tí ò lè dánú rò fún rẹ̀ ló mú ìyàwó ẹ̀ lọ sọ́dọ̀ adáhùn ṣe at the end of the day ó padà di pé bàbá aláwo padà di ọkọ fún ìyàwó rẹ̀ kò sí gbọ́dọ̀ gbín torí ó pé ah bàbá yẹn ní nǹkan lọ́wọ́ tóun bẹ́ẹ̀ tún ké ó di màtíkùn ni màtíkùn kódà tí wọ́n bá ń béèrè pé síwọ́n ló ní kí wọ́n fẹ́ra wọn èmi ní mo fi ọ̀ndà ẹlẹ̀ torí pé ń páyà ti bẹ lọ́wọ́ rẹ̀ pé ó tún lè sàgùn sóhun ẹja ṣọ́ra o àwa ń rọ̀ wá o à ń fún wa ọlọ́run tí ọlá rẹ̀ ga jùlọ ó ń sàlàyé fún wa pé àwọn tí wọ́n jẹ́ àwọn tí wọ́n ń kọ́ idán lọ́dọ̀ àwọn màlàíkà nìyẹn wọ́n ń kọ́ tí wọ́n fi ṣe òpinya láàrin ọkọ àtìyàwó láàrin olólùfẹ́ méjì lọ́rẹ̀ sọ́rẹ̀ wọ́n kọ́ ni wọ́n ti ra wọn tọ́lọ́ wọn ba ìlẹ̀kì ọlábàfẹ́ ọlọ́ni wọ́n يأتين به من أحد إلا بإذن الله ọlọ́run wá ní idán táwọn òpìdán ń sáyì àtàtì alátàdí oògùn olóògùn tí wọ́n ń ṣe ọlọ́run ọba ìlékè ọlá ní pé idán yìí àtàtì yìí oògùn yìí lè lápá lára ẹni tí wọ́n bá sá sí illa bi idhnillah àyàfi pẹ̀lú yọ̀ǹda ọlọ́run. àníṣe idán àtàtì àtòògùn táwọn èèyàn ń ṣe yẹn kò ní í lapa lára ẹni tó ṣe báwọn èèyàn ń sá sí àyàfi pẹ̀lú yọ̀ǹda ọlọ́run ṣe bá pẹ̀rẹ tún bẹ lẹ́nu lọ́wọ́lọ́wọ́ yìí àpẹẹrẹ ń bẹ àpẹẹrẹ ń bẹ dáadáa àwọn ẹlẹtíṣà wọn wà bíbà ọ̀sẹ̀lẹ̀ táwọn ọ̀sẹ̀lẹ̀ sí kan nu wọn láìpẹ́ yìí ọ̀sẹ̀lẹ̀ tó lóun ò ṣe fámọ́ ọkọ̀nà tọ́tọ̀ ò ṣe fámọ́ báwo ní ìṣemọ́ náà ni ìbítọ́lọ́ lémi ọ́ yà sí ni mo fẹ́ yà sí ní ìṣemọ́ wọ́n sì tún lù ní nǹkan wọ́n fi ná ẹran ẹran ẹran ẹran fi rùn wọ́n sì fi náà ó kọ kọ lápá kẹkẹkẹ lára rẹ̀ subhanallah tebori kìnnì kan tó ti kú kìnnì kan tó ti kú ni ọba àlàyé tí ò ní kú làwa máa ń pè é ẹ dákun ẹjẹ àwọn tá à ṣe ọlọ́run ni wọn ò ní nǹkan yìí ò lè lápá aya àti pẹ̀lú ìyọ̀ǹda ọlọ́run ọba ìlẹ́kẹ̀ ọlọ́ba tó dá wa eléyìí wá ń jẹ́ pé àdìsọ́kàn olùgbàgbọ́ òdodo nínú ìsìláàmù tọ́lọ́ fi rán nẹ́bí sọ̀rọ̀ láì sọ́lá ní pé tí wọ́n bá béèrè pé sáwọn èèyàn kún bí àbí wọn ò sí sáwọn àtàtàtà sí ń bí àbí ò sí tẹ́tà ń bẹ àbí ò sí á lè èèyàn kún bẹ àtàtì ń bẹ idán ń bẹ ṣùgbọ́n o onídán lè pidán alásàtì lè ta àsàtì ṣùgbọ́n àsàtì rẹ̀ ò ní ràn àyàfi tọ́lọ́ ọba ìlẹ̀kẹ́ ọlọ́ba fẹ́ àmọ́ pé àsàtì fúnra rẹ̀ ọwọ́ àgbọ̀dọ̀ ọ̀ràn fún rẹ̀ láíláí láíláí kò lè ṣeé ṣe. ọ̀rọ̀ náà ọba tọ́lọ́ ọba ìlẹ́kẹ́ ọlá sọ nìyẹn wípé idán wọn ò lè lápá àtàtì wọn ò lè lápá àyà àti pẹ̀lú yọ̀ǹdọ́ ọlọ́wọ́n ọba ìlẹ́kẹ́ ọlá tọ́lọ́ bá fi ẹ̀ kalẹ̀ ẹ jẹ́ pé aṣòro bí ọba ìlẹ́kẹ́ ọlá lọ́wọ́ sí ẹ jẹ́ àwọn gbogbo ata jẹ́ olùgbàgbọ́ òdodo inú Ramadan yìí ọ̀pọ̀lọpọ̀ lé àwọn adáhùn oṣù táburú kéré púpọ̀ nínú ẹ̀ lélẹ́yìí oṣù tó rí pọ̀ nínú ẹ̀ lélẹ́yìí àwọn aláwo náà gbọ́lidé sẹ́mọ̀ báwọn èèyàn bú gbọ́lidé púpọ̀ torí pé nẹ́bí sallallahu alaihi wasallam ó ní idha jaa Ramadan tí Ramadan bá ti wọlé pé Ramadan dé báyìí ó ti hàti abwabul janna wọ́n ti gbogbo lẹ̀kùn àlìjánà méjì ọ̀dọ̀ kalẹ̀ wọ́n wọ́n lẹ̀kùn àti abwabun nar wọ́n ti gbogbo lẹ̀kùn náà wọ́n tún fìdátì shayatin wọ́n wọ́n di àwọn èsùn ní àti gbogbo àwọn àdìjẹ̀nu burúkú ó dè wọ́n nìkan subhanallah olùpèpè wa máa pèpè ní gbogbo gbà pípé yáa báàgì ẹlẹ́kọ́ìn akubil ìwọ tó fẹ́ sórí ire tó fẹ́ ṣeré ọ̀yà dojúkọ sí olóore nínú oṣù yìí wọ̀yà báàgì ẹ̀ṣẹ́r akusiri ìwọ tó fẹ́ sàbúrú dáwọ́ dáwọ́ sẹ́sùrù sàbúrú lẹ̀ má sàbúrú oṣù yóò sùn fọkànbalẹ̀ ni ẹ jẹ́ káwa ní òfin ọlọ́wọ́n bá ìwọ̀n tó hùn oṣù yìí kù tí ó fi wọ̀ yìí wàlẹ́ òtá sọ wá gbẹ̀ tó bá jẹ́ pé ọkàn wa bá mọ́ títírọ̀ ọlọ́run ni wàláì tó bá ń ka tírọ̀ ọlọ́run ọba fún àkàtúkà láti fún ọmọ ká àìmọ́ ọkàn wa ni ẹlòmíì tí ọba ń rí ìpayà kan báyìí tó bá sọ fún pé ṣe àdúrà yìí àdúrà tí àdẹ́nu wa Muhammad sallallahu alayhi wa sallam ní ká tẹ̀lé lẹ́yìn ẹ mọ̀ pé pé àwọn àtẹ̀sí lérò bẹ́lẹ̀ yóò ṣe ìdí bẹ́lẹ̀ àgbà àdúrà yóò ọ̀ka ẹ wá ní lúbúlúbú kó sọ́sẹ̀ kò ságbé kọ́ kò sá sọ̀rọ̀ tẹ́ kó <laughs> bàbá ẹ̀ tẹ̀sẹ̀ ń sọ̀rọ̀ wáyé ẹsẹ̀ agbe gbé tákàdá kan lóhùn lọ pípọ̀ wọn lọ mọ́ ké amẹ́ta ẹgbẹ́ wáyé ògùn abẹ́nu gbọ̀ngàn káì ọkùnrin ṣẹ̀ṣẹ̀ wá balẹ̀ báyìí bàbá ní ọkàn ọkàn ni abẹ́yìn òfura ni ẹnìkan ló ń ṣáájú oko olówó fọ àsìkò tọ́lọ̀ ń kádàrà kó lówó sì ti tó lọ́wọ́ nǹkan lówó dé lọ́wọ́ ah torí pé owó dé owó ti dé tó àbá máa mú nǹkan báyìí wá tẹ̀sí mọ̀ pé olówó èyí fẹ́ kó wọ́ tán kò sì ní fẹ́ kó ara la kó wọ́ tán yìí olówó ọ̀fẹ́ o kò sì tún ṣe kí ni kò tún fẹ́ kú ẹ̀mọ̀ pé gbogbo tí wọ́n bá ní ọwọ́ wa yóò ṣe kí ni o yóò máa wà wá wàláì tó bá ti sùúrù àsìkò tọ́lọ́wọ́ sànù rẹ̀ náà lásìkò yẹn lọ́wọ́ sọ́ba rẹ̀ kọ́ dín làmásàlì mọ̀kòtò kápẹ́ ẹni tó pa ní bá ṣe sùúrù ẹni tó kò sí èméjì kankan bẹ́ẹ̀ ní ìfọ̀lọ́ ọba ìlẹ́gbẹ̀ọ́lá torí pọ́lọ́ ni wa ma kana li nafsin an tamuta illa bi idhnillahi kitaban muajjala ẹ̀mí kan ò ní kú àyàfi pẹ̀lú yọ̀ǹda ọlọ́run má kọ́ ọ́lẹ̀ tó ti ní gbèdéke ìgbà tí ó kù ẹni tó ṣe sábàbí bọ́yọ́ bẹ́yàn lórí ó ṣe sábàbí ni nítorí pé kò wọ́n lè sórí ibú látàrẹ̀ ni ọlọ́run dákun abẹ́ ọ yà sọ̀rọ̀ ànẹ́bí sallallahu alaihi wasallam ọlọ́mọ ẹ̀dẹ́ ni òníyẹ kò nígbò yóò mọ rí ìgbà yìí nínú ẹ̀sìn rẹ̀ nínú ayé rẹ̀ ìfọ̀kànbalẹ̀ ìfàyàbalẹ̀ ọmọ ọbẹ̀ fún títí tí ó fi lọ pa ẹ̀mí tọ́lọ̀ ọba ìlẹ́kẹ́ láti pípa rẹ̀ léwọ̀ ìjọ tó bẹ́ẹ̀ ti pa báyìí ìsẹ̀mí hílà hílò lókù tí ọmọ àlùtí èkú. ìjà sọ̀ra o ẹ má jà á ní ẹ̀jẹ̀ lọ́rùn tí wọ́n bá ń pè ẹmu ẹmu ẹmu ẹ sábà wá mú àmọ́ sọ tó ṣe mọ́ bá wọn mú. ọba wọn mú lẹ́ẹ̀kẹ́ náà wọ́n bá sọ táyà sí lọ́rùn wọ́n bá sún onípéjẹ ọ kọntribútì tí wọ́n ti pẹ́ ní eléyìí ọwọ́ àtẹ̀yìn ọ̀rẹ́ yìí wọ́n á sọ pé àmọ̀ ah, pé nọ́sẹ̀ǹtì ni tàgàfúrù láì ọlọ́run tàgàfúrù èwo ní jẹ́ tàgàfúrù láì. ẹ dákun ẹja ẹja ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ àforúkọ ọlọ́run bá bẹ̀ wá ẹja mọ táǹṣe ẹja ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ oṣù àánú la wà yìí ẹja bí ọlọ́run bá lórí gbogbo àwọn àlámọ̀rí wa ẹja kùsì fọlọ́run ọba ìlẹ́kẹ́ọ́lá kájírẹ̀bẹ̀ sọ́dọ̀ ọlọ́run ọba ìlẹ́kẹ́ọ́lá tó bá jẹ́ pé mi àtẹnìkọ̀ ọ̀kan wá bá dojúkọ ọlọ́run ọba bó ṣe tọ́ àti bó ṣe yẹ ni gbígbà àdúrà súnmọ́ wa púpọ̀ àwọn bàbá wa lẹ̀ Yorùbá wọ́n ní àti bọ́lọ̀ dúró nìkan ló ṣòro àti rárẹ̀ tí ọlọ́run kọ́ wàláhì rọrùn ni ṣùgbọ́n tó wọ́n dúró tọ́lọ́run àìdúró tọ́lọ́run ọba ìlékè ọlá ló jẹ́ kọ́ ọmọ ìgbà káàkiri tá a bá dúró tọ́lọ́run á rí pé gbèsè ayé wa wàláhì ìṣe ni yóò jà sí rọrùn wẹkuwẹku òun náà làlámọ̀ ni wọ́n ṣe kí o òun náà ni yóò jà sí. so lẹ́sàrà báyìí ọlọ́run tí ọlá rẹ̀ ga jùlọ ó ń ṣe àlàyé fún wa wípé àwọn wọ̀nyí wọ́n lè sadán wọn ṣùgbọ́n idán yóò ní lápá lára ẹni tí wọ́n sadán sí illa bi iznillah àyàfi pẹ̀lú ìyọ̀ǹda ọlọ́run ọba tó dá gbogbo nǹkan pátápátá ọlọ́run ọba tí ọlá rẹ̀ ga jùlọ ọlọ́run tó tẹ̀síwájú nínú ọ̀rọ̀ yìí láti ṣe àlàyé fún wa ká lè mọ̀ yìí pé ọba tó dá wa yìí òun lọ́ba tí ń ṣọ́ wa òun lọ́ba tí ń dáàbò wa òun lọ́mọ tí ó wúlò fún wa wàláhì ọmọ tí ó jẹ́ ìnira fún wa gbogbo tí ó wúlò fún wa lọ́tọ̀ka wa sí gbogbo tí ó jẹ́ ìpalára sùtá ewu nítorí ọlọ́run ọba ìlẹ́kẹ́ ọlá ó ti lé èmi àtẹnìkọ̀ọ̀kan wa ó ti lé wa jìnnà sí. lẹ́yìn náà lọ́lọ́ sọ pé wọ́yẹ tẹ̀ àìlàmúná máa yá bòrò hom wọlá yà ń fa ìhom. àwọn èèyàn wọ́n lọ máa kọ́ tí ó kó nira bá wọn tí ò ní ṣe wọn láǹfààní. ẹ dákun ṣé dán máa ń ṣèyàn láǹfààní ni ẹlòmíì lè pe à ìdánwúlò ṣẹbẹ rí òkú ìdákàtọ wọnú òlùwà ọmọlúwìn náà sì ni. ẹ wò ti ṣe ń náwó bí ẹlẹ́dàá ọmọ pẹlẹdà náà ẹlẹ́dà ni wọ́n ń pè ní onídán wala yuflihu zahiru haythu ata ògìdán òní jèrè bí yóò tọba dé. ọlẹ́ jọ̀wọ́ lójú o ìgbé a ah, ọmọ kan tá a nílùú wa nìyẹn wọ́n lọ mọ àbáyọ ọmọ tí wọ́n ní nìyẹn ìyẹn ò túmọ̀ kankan níwájú ọlọ́run ọba ìlẹ̀kẹ́ ọlá kò túmọ̀ ẹ wo àwọn òpìdá bọ́n ti tó bọ́n ti pé ogún lẹ́gbẹ̀ẹ́ lórí ànábì wa Musa alayhi salatu wassalam kí lọ́lọ́run ọba ìlẹ̀kẹ́ ọlá gbogbo dáhùn wádà ọ̀sọ́ di ètè lé wọn lórí ni. anu Anu, anu lọ́lọ́run ọba ìlékè ọlá òun náà lọ padà sọ idá àwọn wọ̀nyí àánú lọ́lọ́run ọba ìlékè ọlá padà sọ́dà ẹjẹ́ àmọ́ tá à ń ṣe gbogbo àtàjẹ́ mùsùlùmí ọlọ́run ní tí ò tí ò ní kó àǹfààní bá wa tí ó mọ múnira wa òun náà làwọn èèyàn ṣe kí ni o òun náà ni wọ́n ṣe ọlọ́run wà lákọ́dẹ àìlèmọ̀ làmọ́ni ṣàrọ́ọ̀hún máa láhùn òfìlẹ̀ àṣírọ́tì mi kọ́láàkọ̀ àwọn tí wọ́n ta dáradán atadáradán ọlọ́run láwọn náà ti mọ gbogbo ẹni tí ń tú dán tà fáwọn èèyàn wọ́n ti mọ̀ fáwọn òní ní ìpín kankan mọ́tọ́ bá dàlùkì yá àmà kò ní sí ìpín kankan fáwọn mọ́ lálùkìyàmà wọ́n lè ní owó láyé wọ́n lè nípò láyé wọ́n lè lókìkí láyé wọ́n lè bàbàrà láyé ṣùgbọ́n náà wọ́n bá ti ọlá rẹ̀ ga jùlọ ó ní àwọn wọ̀nyẹn wọ́n ti mọ àwọn náà mọ ìgbẹ́yìn tó bá ta dán tọ́ra dán irú ẹni bẹ́ẹ̀ wọn ò ní ní ìpín rere lálùkìyàmà ẹ dákun tí wọ́n bá béèrè inú ọ̀rọ̀ ayé wa ìgàn wípé nínú kọ́dà fún yẹn láàárọ̀ ọjọ́ kọ́ wa burú fún yẹn nígbẹ̀yìn ọjọ́ àti burú láàárọ̀ kọ́ wa dalẹ̀ kọ́ da tí wọ́n bá ní ìkànnì omúnu méjèèjì tí wọn ò fún kan sọ pé àníkọ́ dá aláàárọ̀ kalẹ̀ kalẹ̀ wọ́n ni ọ̀sán mú kan ó mi lójú pé gbogbo wa sọ pé kínní bí ọba burú jẹ́ láàárọ̀ kò burú jẹ́ láàárọ̀ tó kọ́tà ti dáa ní lọ́jọ́ alẹ́ tó lọ́jọ́ alẹ́ yẹn sí àwọn èèyàn ni àbí bẹ́ẹ̀ kọ́ bá lò náà lálẹ́ rẹ̀ wọ́n ní kí ọba dalẹ́ ńkọ́ alẹ́ rẹ̀ náà ni wọ́n ọdún tọ́lọ́wọ́n ọba ìlékè ọlákàdàrà palẹ̀ tiẹ̀ ti bẹ̀rẹ̀ torúkọ́ lọ́wọ́ malẹ́ oníkálukú wa. àwa làwa wò pé tí wọ́n ń pè lálẹ́ òun ni pé kéèyàn ó dìgbà báyìí ilẹ̀ yìí ń pè lọ́jọ́ alẹ́ ṣùgbọ́n ọjọ́ alẹ́ kìí ṣe wú kìí sàgbà kìí sá gbèsè lílé ayé ni. tọ́balẹ̀ mi lágbájá gùn wàláì kìí ṣe pé kẹ́mi ògùn lásán tó bá jẹ́ pé ẹ̀mí ẹ̀ bá mọ níwọ̀n tó bá gbé nǹkan ribiribi tẹ́ni tó lórúṣẹ̀ ní òun àmọ́ lọ́dọ̀ tiwa táwọn rò tẹ́lẹ̀ gígùn ni pé ó fi orí ewu kódà bàbá yẹn níbi tó pẹ́ dé ìrìn àbójó lórí bẹ́ẹ̀dì alọ́mọdé kémi ò ṣèwé láyé wọ́n máa gbé yáná wọ́n máa gbé yárùn lọ́dà kúmọ́jẹ ti wọ́ rí bẹ́ẹ̀ o lọ́dà kúmọ́jẹ ti wọ́ rí bẹ́ẹ̀ o èyí tá lò nù sẹ̀mí díà lò lórí tẹ̀lé ìwọ ọlọ́run ọba ìlẹ̀kẹ́ ọlá jẹ́ kí wáyé ìjọ dáa jẹ́ kálíkì wá dáa táyé lọ. ọlọ́run yìí wọ́n ti mọ wọ́n ti mọ̀ yí pé kò ní í sìnkú fáwọn ọmọ tọ́ba jàlùkì àmọ́ ló ẹ̀ fi róní dán gbogbo ń tọ́ba ní yóò mọ̀ lọ yálà yòlò láyé bíbá yìí ni gbogbo ń téèyàn tí ò lè sọ fóun fẹ́ tètè kójọ lòun ó kójọ gbogbo ń tẹ̀sí ní fẹ́ tètè ná lòun ó ṣe kí ni o ni ọmọ náà torí pọ́mọ̀ yìí pé àǹfààní tóun ní lásán náà ni tọ́ba ti jàlùkì àmọ́ òun pòfo òun sì ti ròfo ọlọ́dàkùnmọ́jà pòfo ròfo ọlọ́dàkùnmọ́jà pòfo ròfo àtúbẹ̀wọ̀ ọlọ́dàkùnmọ́jà pòfo ròfo ọlọ́lá wọn ò ní pẹ́ lálẹ́ kìá màmá o wọ́n lẹ́bi sàmá ṣàrọ̀ bí i àwọn kùsàrún ọlọ́run lélẹ̀ ìwà burú jáì ní ìdí èèyàn tà béèyàn ṣe ta ọrún tó wá fi ráyé ọlọ́run ló burú o ó burú jáì ọlọ́run ló burú fún ẹ bẹ́ẹ̀ lọ́ọ̀kanú ya'lamun kápẹ́ wọn bá lọ ọmọ ni. ṣùgbọ́n ọlọ́run ọba ìlẹ́kẹ́ ọlágbé òpin náà sípò aláìmọ̀ ipe tó bá mọ̀ yìí pé òun fẹ́ fowó ara òun rá ni ìṣèlú kò ní ṣe bẹ́ẹ̀ tó bá ń kó òun fẹ́ fowó ara òun rá ìparun fọ́jọ́ ọ̀la òun títí àlùkìyàmọ̀ òun kò ní ṣe ni o kò ní kọ́ idán kọ́ wa tún máa fi idán kọ́ máa fi ṣe ìtẹ̀sí. àyà yìí òun náà ni àyà ẹ̀yọ̀ká ṣoṣo tá a ké lónìí tí a sì sinmi ní orí rẹ̀ àbí ọlọ́run nínú ọlá rẹ̀ àtàgbára rẹ̀ kọ́lọ́n kọ́dà kó sànù fún mi àtẹnì kọ̀ọ̀kan wa gbogbo àti ajẹ́ olùtẹ́sí gbọ́ wa. ẹ jẹ́ ká lọ mọ̀ yìí pé ẹ̀dá kan ò ní jẹ́ni tí ń pidán àti kọ́ jẹ́ àwọn tí ẹ̀mí wọn ti bàjẹ́. torí wípé béèyàn bá ti ya ọ̀daràn sí bíyàn bá ti ya olórí ibú sí ìdá tẹ̀yẹ́ fẹ́ tètè máa ń jẹ́ sí. torí pé ìdán yìí ìfọwọ́sowọ́pọ̀ ìmúlẹ̀ pẹ̀lú ṣẹ̀tọ́n àtàwọn àlìjẹ̀nu ni. kọ̀ wá sẹ́ni tí ṣẹ̀tọ́n àtàlìjẹ̀nu burúkú ọmọ wá káàkiri tí kì í bá ṣe tọ́ bàjẹ́ jù lọ́kàn. ẹ ẹ máa wo oríṣiríṣi nǹkan ni táwọn èèyàn ń ṣe wàláhì wàláhì wọ́n sọ fẹ́ẹ́ lómi pé kó mú ẹ̀jẹ̀ nǹkan oṣù obìnrin kó fi hàn alukur'an lẹ́yìn tó bá fẹ́ ya òkìtàn burúkú kó mú ẹ̀jẹ̀ ẹ̀jẹ̀ nǹkan oṣù wọ́n ní kó fi hàn ọ̀rọ̀ ọlọ́run ọba ìlẹ́gbẹ́ lápò fi hàn bí wọ́n ti hàn tó ó lè náà bákàdà. wọ́n lè ní ẹlòmíì àdìjẹ́nu burúkú ọ̀sọ̀fẹ́ lomi pé sọ dé ìgboro ibi báyìí ó bẹ́ẹ̀ ni lọ́yà fẹsẹ̀ rẹ méjèèjì dúró lórí Al-Kùránì kò pé nǹkan báyìí. wọ́lọ́ọ̀ni ìṣẹ̀lẹ̀ àwọn oògùn tá a ti rírí ni tí ẹ̀sẹ̀ wọn ni wọ́n pẹ́ fáwa wọ́lọ́ọ̀ni àwọn oògùn tí yẹn ti rírí ni tí wọ́n máa sọ pé tọ́ba fẹ́ ṣe nǹkan báyìí báyìí ni kò sì ṣe. èèyàn bú ìgbà tí yẹn bá bàjẹ́ jù lọ́kàn lẹ́ẹ̀mọ ríyàn lẹ́nu tó ṣe pé ọ̀jẹ̀ òpìnà kì í sẹ́ni rẹ o kì í sẹ́ni rẹ bẹ́yìn tí ń lérò pé òpìnà ẹni rẹ ní kì í sẹ́ni rẹ rárá bó ti kọ́ mọ ẹni ibú lọ́dọ̀ ọlọ́run ọba ni tọ́lọ́ bá pé èèyàn lẹ́ni ibú wọ́n á lọ sí ọ̀dọ̀ CAC ní Àbújá wọ́n á lọ rẹ́jísítà rẹ̀ pẹ́ ni rẹ ẹ dákun sọ́wọ́ adé ni rẹ ọba tọ́da wá pé èèyàn lẹ́ni ibú ọlọ́run wá lọ gbàwé wá pé ìwé ẹ̀rí ní ìpẹ́ni rẹ ni mí ṣẹbi lọ́dọ̀ èèyàn ni lọ́dọ̀ ọlọ́run ẹni ibú ni ọ́ tọ́ bá ti padà yá tọ́ bá dọ̀la àwọn tó ń fún rí ẹ̀ ni wọ́n padà rìvókì ẹ̀ lọ́wọ́ ẹ̀ pé ẹ̀yìn ìbú ni ọ́. àwọn nǹkan bẹ tó ti pé máa ń jẹ́ sábàbí o tí àtàtì alátàtì ìjọ onídàá ti fi máa ń ràn yàn gbogbo àtàjọ olùtẹ́sígbọ́ wa ẹ dákun ẹ jẹ́ alákèésí sáwọn ọ̀rọ̀ yìí. alákọ̀ọ́kọ́ nínú àwọn nǹkan tí máa ń jẹ́ sábàbí tí ìdán fi máa ń ràn àbátàtì òun náà ni kéèyàn jẹ́ ẹlẹ́bọ. Islam ọjọ́ lọ́pọ̀lọpọ̀ ẹ mọ̀jà tanra wa ẹ nìkan yín kírun tó bá tún ti dàsíkò eégún ó náà ni ó tún tẹ́rí tẹ́kù yóò tún gbé ẹlẹ́bọ ní kéde mùsùlùmí ẹ mọ̀jà tanra wa. à wọ́n yẹ tó ṣe ọ̀dà mi àṣekú lélẹ́ yìí o àṣekú ni ẹlẹ́bọ ní. torí kí ìsìláàmù rẹ̀ hàn gẹ́gẹ́ bẹ́ẹ̀ bọ́ rẹ̀ ṣe hàn gan. ẹgbà àwọn ẹgbẹ́ jáde ẹgbà ló fi wọlé àrùn ọ̀run tó tayọ ààyè rẹ̀ tó wá táyé wọ́n fi ẹgbà sí lọ sí ọ̀run padà pé òòtún ní wọlé rẹ̀ subhanallah ẹbọ ṣíṣe ní gbogbo ìrántí ẹbọ pín tẹjá sọ́ra nínú tí máa ń jẹ́ kí ìdánwò tètè lápá lára èèyàn kásà tí ó tètè lápá ni ẹ máa wù wọn láàrin ara wọn tí wọn bá sọ láàrin ara wọn fúnra pé bàbá alágbájá ò ní kì í jẹ òbí òsè máa sáré káàkiri kò ní gbádùn mọ́ ẹnìkan wàá sọ fún mi pé ní kì í jẹ ọwọ́ ẹ̀mí mi ò sí lọ́wọ́ rẹ̀ ọ dájú kọ jẹ́ pé kó tó dásìkò yẹn wọ́n ló ti lọ sí ìwọ bí ta ni à ẹ̀yìn ní ṣe kí wàláhì ìwò tó bẹ́ẹ̀ torí kágbára agbára ìjẹ́ ẹ̀mí mi ò sí lọ́wọ́ rẹ̀ lọ́wọ́ Allah subhanahu wa ta'ala lọ́wọ́ ṣùgbọ́n àwọn ẹ̀mọ́ wọn láàrin ara wọn tẹ́ ẹ bẹ́ẹ̀ ti lè sọ pé ah nǹkan báyìí ó ti ọ́ yóò mọ̀ gbọ̀n káàkiri ni bóun ló ṣe wáyé dáńtà àti tí ó rò ẹni yẹn náà padà ni ó ṣe kí ni o òní ọmọ wa ẹbọ ṣíṣe ọjẹ́ sábàbí kan gbòógì tí í jẹ́ kí iná àtàbàdí kọ́ lápá lára àwọn èèyàn tọ́nà ọba ìlẹ̀kẹ́ ọlábàfẹ́ ẹ̀jẹ̀ aṣọ́ra fẹ́ bọ̀ kò sí ìrìn ẹbọ tọ́lọ́wọ́n ọba ìlẹ́kẹ́ ọlá nífẹ̀ẹ́ sí àwa náà sì mọ̀ pé nílẹ̀ Yorùbá ẹbọ náà èso ríire àbárẹ arẹni tó burú fẹ kó ríire lẹbọ ẹ̀yìn àwọn èèyàn ń bẹ wájú o sáré tí wọ́n sọ pé ríire lẹbọ àwọn tí wọ́n ń gbé gan sọ pé èso ríire torí ayé tún ti ó ti polúkúrú musu àwọn tó tún pè láàbà láwùjọ náà àwọn náà tún gbé wọn lè àwọn ọgbẹ́bọ̀ ìpèsè làwọn gbé lórí ìta rí ẹ fọ́ dànù ìpèsè òpònú ló pa àwọn èèyàn ẹbọ èso oríire orí ibú lẹbọ gbogbo ọmọ Yorùbá lọgbà bẹ́ẹ̀ ọba àpẹ kínní kan ìṣẹ̀ṣe kan bẹ ọba àsọ pé kínní kan ìṣẹ̀báyé kan bẹ ọba àpẹ sì kan lẹ ní dẹbàláyé tẹbọ lọkọkọ dáyé tẹbí ń pẹbọ lẹ́yìn ẹsẹ àbáláyé ádámù àlẹ ìsọlátò sọlá lọlọrun kọ́kọ́ dá tẹbọ tẹbọ lọbáláyé àbí bí ẹni pọmọ Yorùbá gan lọlọrun kọ́kọ́ dá ìtàn Yorùbá ó wọ one thousand years abẹ́ ti wọ ẹgbẹ̀rún ọdún ẹ̀ tí ì tó bẹ́ẹ̀ àwọn tí wọ́n dàgbà jù Nàìjíríà làwọn ará Kánò wọ́n ti wọ nine hundred years gbogbo ilẹ̀ Yorùbá ní ìsìta bá wà pẹ́ láti ìfẹ́ ju six hundred lọ six hundred years lórílẹ̀ ayé pé ìran Yorùbá bẹ̀rẹ̀ o tó bá pọ̀ jù kò jù bẹ́ẹ̀ lọ ẹ lọ béèrè gbogbo ẹ̀ ń tẹ́jọ́ nìtàn ẹ lọ tẹ̀wádìí àìsí jù bẹ́ẹ̀ lọ gbóòlù tí wọ́n jẹ́ fún àbáláyé. ẹjẹ́ asọ́ra ẹjẹ́ asọ́ra a sọ wípé gbogbo ọmọ Yorùbá gbà pé ẹbọ orí ibú ni wọ́n gbà pé òfò ni ìjọba wọn náà gbà pé ẹbọ orí ibú ni tó ti bí wọ́n ti sọ pé àwọn ọ̀gbà pé ògùn bẹ́ẹ̀ ẹ̀bẹ́ yìí náà rí tẹ́ bá fẹ́ sọ̀rọ̀ lágbájá ọ̀rọ̀ ti bẹ́ẹ̀ lẹ́yìn tọ́ ọ bẹ́ẹ̀ lẹ́bọ lẹ́rú abẹ́ ìwí bẹ́ẹ̀ ni tọ́ọ̀bẹ lẹ́bọ lẹ́rù nú ọ̀rọ̀ yìí yóò burú fún ọ èyí tí wọ́n ní tí èèyàn bá ní lẹ́rù tí wọ́n ní yóò burú fún yàn sórí ire ni ẹbọ orí ìbú ni wọ́n ní kéèyàn má ní lẹ́rù ọlọ́run dákun má jẹ́ lẹ́bọ lẹ́rù tèmi o ṣé èsì bá ń tẹ́wọ́ àbí táwọn ọmọ bá wọn débẹ̀ táà máa rán wọn tòlẹ́lòmíì ní lẹ́rù o ó dìrú lóṣù ó gbèrú sórí báyìí ẹlòmíì fà lọ́wọ́ ó tún pàn sẹ́yìn ẹlòmíràn àpẹ ọlọ́mọdé lẹ́bọ lẹ́rù ẹbọ gan ni ó fi sọ̀rọ̀ o ọlọ́mọ ti wá lẹ́lẹ́bọ o gbogbo ọ̀nà tá a gbà tá a ti fi dẹ́bọ sọ́dọ̀ ọlọ́run tá a mọ̀ ọlọ́run dákun foríjì wa bẹ́ẹ̀ o èyí tá a mọ̀ tá a fojúlẹ̀ sí ọlọ́run ìwọ lọ́ba tó foríjì yẹn dákun foríjì wa o dákun má jẹ́ a padà sínú ẹbọ mọ́ o dákun má jẹ́ a padà sínú ẹbọ o ẹbọ jẹ́ sábàbí tó gun àtàtì máa fi rán yàn sọlọ ọba bá fẹ́ torí kò ti nígbàgbọ́ pé ń bẹ tó sì lè lapa lára o ẹlẹ́ẹ̀kejì nínú àwọn nǹkan tá a gbọ́dọ̀ sọ́ra fún tí máa ń jẹ́ sábàbí kí ẹ̀bọ eh, kí àtàbí oògùn kó tẹ kí ni kó tètè yára lápalára èèyàn òun náà ni ájámù lè sèkọ́ ọmọdé alẹ́ dín kéèyàn ọmọ dùn ṣinṣin ní west islam ẹ̀sìn òpè mọ́sòrò abẹ́rẹ́ bẹ́ẹ̀ òwe burúkú lẹ́nu àgọ́ lágọ̀ọ́ ẹnu yorùbá ẹ̀sìn òpè kó wọn má tẹ kí ni o kó wọn má sòrò àti pé bó ṣe wuni lèèyàn ṣèmọ̀ lé ẹni àwọn òwe tó yẹ ká máa ọ yẹ ká máa àjọ sírú àwọn ọ̀rọ̀ ẹ̀sìn òsì sọ pé ọmọ sòrò wọn àmọ́ túmọ̀ lá ilaha illallah ni ìtumọ̀ lá ilaha illallah òun náà ni pé kò sí ẹnìkan tíjọsìn tọ́sí lótìtọ́ lódodo àbí Allah subhanahu wa ta'ala ìtumọ̀ ni pé kò sóró kò sí kò kò sọ́bàtálá kò kò sí Ṣàngó kò kò sí kò méjì tá a gbọ́dọ̀ jọ́sìn fún lódodo àfọlọ́wọ́n ọba ìlẹ̀kẹ́ ọ̀la nígbà tí èèyàn dàrú bẹ́ẹ̀ yóò ṣe agbókúta síwájú tó forí kalẹ̀ fún òkúta tó bá tún jẹ́ lókúta méjì ọkọ̀ dànù tí ò lè pé nǹkan kan lọ́mọ tiwa káfíìrì àgọ̀túngọ̀ ni ó pa káfíìrì òun náà ló bẹ́gi léèrè ó sì tún kúnlẹ̀ fún olúwa òun o ah, ebi wọn náà lọ bẹ́gi lóko ní ìsìn kódà tí ebi bá pa tí òun rí kankan ló tó ní sùn lọ́sí ọmọ ibi tí ó ti bọ̀ yóò tún fi olúwa rẹ̀ dáná yóò fi dáná sùn ìyàwó tún lóko lọ bẹ́ẹ̀ ní ìwà ọlọ́dà kùsànù wa o àìdúró títí lórí ẹ̀sìn ẹ pé ẹ ṣe mọ̀ pé gbogbo ẹ̀ náà ṣe rí àtún nígbàgbé tàwọn bàbá wa ẹ wo ni tàwọn bàbá yín tí gbogbo ẹnu sọ̀rọ̀ ká gbọ́ ẹ nígbàgbé awo àbí. kẹ́yìn ọdún lórí ẹ̀sìn Islam tọ́lọ̀ fi náà nígbà Muhammad sallallahu alayhi wa sallam tó bá fẹ́ jọ́ sàkàlà jọ́ sàkàlà bọ́bá jọ́ sokolo ní ọ́ wọ́n ní ọjọ́ sokolo ìwọ́lọ́ sákàlà sokolo mùnáfìkì mùnáfìkì ọ̀pọ̀lọpọ̀ tí wọn ò jẹ́ kí táwọn ibi táwọn wà wọ́n máa bẹ àwọn kan máa sọ nínú àwọn aláwọ̀ pé àbá kí ló dé títí ilé tó báyìí irú àwọn arú yín báyìí irú àwọn tiwa pa àwọn ọ̀yà dáràn àwọn ọ̀daràn lẹ́fẹ́ mọ́ sọ́n pa wọn àwọn náà máa ń wá sọ́dọ̀ àwọn sẹ́gbẹ́ àwọn ò fún wọn sá wọn wọ́n fún àwọn náà ti ọ̀dọ̀ tiwọn náà àwọn jọ ń ṣe pàṣípààrọ̀ ògùn àwọn ọ̀daràn rú ẹgbẹ́ yìí ni àìdúró ti lórí ẹ̀sìn àìdúró tọ́ lórí Islam oúnjẹ kọjẹ pé kọjẹ sábàbí kọ́pọ̀lọpọ̀ ìdánkọ́ máa lápá nígbà tí Ọlọ́run ọba ìlẹ̀kẹ́ ọlọ́ba fẹ́ làrọ̀ mẹ́ẹ̀dẹ́nìyàn nínú àwọn sábàbí bákan náà ìmọ̀ ń jẹ́ kí idán ọ̀làpà òun náà ni ìmọ̀ gbọ́ orin ìmọ̀ ọ̀làgọ́ ni ìmọ̀ gbọ́ orin orin gbígbọ́ sábàbí kan ló jẹ́ kí àwọn àlìjẹ̀nu burúkú fi máa ń wọnú ìgboro ayé lọ́pọ̀lọpọ̀ lọ́pọ̀lọpọ̀ ẹ wọnú àwùjọ wa lónìí ẹni tẹ́ yóò pè lọ́mọ rere akọrin inú yín ó ní òwúlò wọ́n ní ah, àbá ẹ̀ ni o ìbá àtúnyàmọ́ pàbánújẹ́. ọmọ parẹ́ tá a sọ bẹ́ẹ̀ fún ọ. wàláì orin yẹn pàbànújẹ́ rẹ ọlọ́ni alladhina amanu àwọn tí wọ́n jẹ́ olùgbàgbọ́ òdodo wa tatma'innu qulubuhum bi dhikrillah ọkàn wọn máa balẹ̀ pẹ̀lú ìrántí ọlọ́run ala bi dhikrillah tatma'innul qulub ọlọ́run pẹ̀lú ìrántí ọlọ́run lọ́kàn fi máa balẹ̀ kí wàá nítorí tiẹ̀ ọ̀gbọ́n tọ́lọ̀ sọ pa orin ni ọlọ́ni wash-shu'ara àwọn akọrin àwọn wọ́n wá ń porúkọ rẹ lónìí wọ́n ń porúkọ rẹ ìwọ tètè wàá mọ̀ pé ńgbà sakọ ní wá ń dárúkọ rẹ ló tó mọ̀ porúkọ orúkọ tó jẹ́ tó ni pé ní bá ti dúró báyìí ọmọ lágbájá lágbájá sọ morúkọ tó ń jẹ ìdí tóbìnrin sọ wọ̀wọ̀ nídìí orin ọmọ gidi máa ń jáde lábẹ́ rẹ̀ ni. ẹ jẹ́ àsọ́ra ẹ jẹ́ àsọ́ra odidi géńdé ọlọ́run tẹ pé ló làákà ẹ̀ ló dẹ̀ jókòó ní ṣe báyìí. ẹ̀ ń wò lókèrè pé ẹ̀dá kí ló ṣe bàbá bàbá tún ṣe báyìí lẹ́ẹ̀kan sí i. ọ̀rẹ́ bá ọ dájú pọ̀ rẹ̀ bàbá sọ́wọ́ ọdún. àti ẹ̀dúpẹ́ tí ọ̀rẹ́ ìyá ọlọ́mọ lónìí àbí bẹ́ẹ̀ kọ́ ni. tọ́jẹ́ pé tí wọ́n gbé wá lónìí látàárọ̀ tí wọ́n ti pé mo ní á tí èsè pé tí èèwà ṣe yí pé ayígbóró ọ̀rẹ́ bàbọ ọlọ́mọ o ọ̀rẹ́ bàbọ ọlọ́mọ sọwọ ọnu sọwọ ọnu sọwọ ọnu ọ̀rẹ́ ìyá ọlọ́mọ o ọ̀rẹ́ ìyá ọlọ́mọ sọwọ ọnu sọ abẹ ẹkọ ni mo rò pé ni wọn play ni àmọ́ àrí pé wà tó gbádùn wọn play fún wa adúpẹ́ tí o ti ọ̀rẹ́ ìyá ọlọ́mọ lónìí o a sì tún dúpẹ́ tí wọn máa pé a ah, bàbọ ọlọ́mọ ló ń jóná lọ́wọ́lọ́wọ́ bàbọ ọlọ́mọ tiwa yóò ní jóná láíláí a ah, ìyá ọlọ́mọ ló ń jóná lọ́wọ́lọ́wọ́ ọlọ́mọ tètè ìyá ọlọ́mọ wa ìbẹ́ o abẹ́rẹ́ fáwọn yẹn ṣe bẹ́ẹ̀ lọ́ọ́ má jẹ́ káwọ́ òjò náà aburú ni o orin gbígbọ́ aburú ni ẹ dákun ẹ̀jẹ̀ aṣọ́ra fún ẹ̀jẹ̀ aṣọ́ra kó tó bẹ̀tẹ̀ ayé wa dé àwọn àwọn ń tẹ́jáde torí kékeré tí wọ́n fi lè pọ́n lórí ni tá a bá ń sọ̀rọ̀ eléyìí ẹ dákun ẹ wáyé dáadáa o sọ́dọ̀ àwọn obìnrin kan mo ti rí ìṣesí wọn dáadáa tẹ́ rí tá a bá sọ̀rọ̀ eléyìí aláàjì àkànní ẹ wàjá ìdè kan ni ẹ màláìkà kan ni ọ̀gá ńlá kan ni òṣùpá kan ni ìràwọ̀ kan ni àti kìnnìkà ayé lóyún kan ni ìyá ni ìyá kan ni kan ni arẹwà kan ni gbogbo wọn ni wọn wọn náà ni tí pélé sọ bá wa sàlékún dáadáa fún wọn nǹkan náà ni kò yàtọ̀ wọ́n jọ ń ni jọ ń sọ ni àbẹ́ẹ̀kọ́ ni jọ ń ṣeré papọ̀ ìkan kan náà ni wọn kò sí yàtọ̀ kankan bẹ́ẹ̀ mọ́tara yín kó kélé ó lè pọ́n lórí ni. ẹ wo Fatima Jafariya ọkọ rí ẹbọ jáde lẹ́nu ẹ̀yin ń jó ẹ ń sọdíwọwọ ó ń sépè ẹ ń jó. oníyà Sheikh Ibrahim gọgùn lílé wọrọ oníwọṣẹ Ibrahim wọ lànà gbogbo ayé. gísìnì dákun sànú òun fálímù nàtẹ̀ fìlìkẹ́rọ dìgẹ́sìkà sànú òun pẹ̀lú àánú rẹ̀ wọ́n sànú òun sànú òun pẹ̀lú àánú rẹ̀ fálímù nàtẹ̀ fìlìkẹ́rọ ó ní ìrònú pípẹ́ àmọ́ ká rẹ̀ bọ̀ min dúni fọdílíkà láìsí ọlá àwọn Ibrahim níyàsí láò àhélò lè sànà òun ò ní dẹni gíga láyé. A'udhu billahi minash shaitanir rajim. ẹ mọ̀ bẹ́ẹ̀ yìí jó oyin ẹbọ ẹni tí ò sí láyé wọ́n lò lánàá gbogbo ayé bó ní ṣe wá ń bójú táyé. Inna Allaha la yanam wala yanbaghi lahu an yanam ọlọ́run ọba ìlẹ́kì ọlákẹ́yẹ sùn kọ́ tọ́pọ́ lọ́wọ́ ọba kó sùn ẹnìkan fẹ́ sọ fún òǹfẹ́ dayé ìmọ̀ wa ní ó ti ẹ̀ ti kú ẹni tí jẹ́ ọ̀jẹ́ àánú ayé wà tún kú anabi sallallahu alaihi wasallam tọ́lọ̀ ọ̀rẹ́ ti wá kú tujá ní ìsìn ǹjẹ́ agbọ́dọ̀ mọ̀ pé anabi pé anabi ṣàánú mi ọlọ́ọ̀lọ́ba tí ṣàánú yẹn agbọ́dọ̀ pé anabi ẹbọ ni kéèyàn pa anabi ẹbọ ni kò pe màláìkà kankan gbogbo tó ọba ti pè lẹ́yìn ọlọ́run ọba ìlẹ́fẹ́ ọlá ẹbọ ni o ọlọ́run ọba nìkan láti kí ni òun là á máa pè òun là á pè kí ló dáa fẹ́ pè nǹkan míì lẹ́yìn ọlọ́run àwọn tẹ́yìn ń pè lẹ́yìn ọlọ́run yẹn nígbà tí sòro ṣẹlẹ̀ sáwọn ta làwọn pè Allah kí wàá lóde sí Allahu yẹn ò sí mọ́ ni tó fi jẹ́ pẹ́ lómi ni wọ́n fẹ́ pè ẹ dákun ẹ jẹ́ àmọ́ tá à ń ṣe o ẹ jẹ́ àmọ́ tá à ń ṣe so lọ́pọ̀lọpọ̀ orin gbígbọ́ ọjẹ́ sábà bí tí ọ̀pọ̀lọpọ̀ idán fi pọ̀ nínú àwùjọ kódà táwọn èèyàn sálìjẹ́ ló fi pọ̀ lára wọn ìjà sọ́ra lọ́pọ̀lọpọ̀ láàmú rí àwa tá à ń bẹ lórí sísẹ́mù tẹ́ pé ẹ̀ mọ̀ lọ́pọ̀lọpọ̀ àwọn èèyàn tí wọ́n bá sọ pé kí wọ́n á gba rúkìá wọ́n wá gba àwọn àdúrà tí ọlọ́run ọba ìlékiọ́ láti sọ fún wọn náà alukurani àti ìtara nàbí sọlá àti sọlá sọlá yìí fún wa pé máa ń lé aburú idán àti àtàfi lọ ẹ tún máa rí ẹni tí wọ́n ní kó mú memory card wá sọ́dọ̀ wa tẹ́ ẹ bá tún wo memory card báyìí whole music ẹ rí i pé òun ló kún rẹ̀ ọkùn bẹ́ẹ̀ fàyà ni wọn ò lè pàdé papọ̀ anabi sallallahu alayhi wa sallam ó ti ká mọ̀ pé dùrù ní dùrù ṣẹ̀tọ́nù yìí kódà kò wúlò kódà fáwọn Umar radiyallahu ta'ala anhu ó ní ẹ lọ gbọ́ ó ní kò lè pàdé papọ̀ sínú ọkàn olùgbàgbọ́ òdodo mismaru ṣẹ̀tọ́n bẹ̀m̀bẹ́ẹ̀sù bákan náà wọ́n kuranu rahman àti alukurani ọlọ́run méjèèjì ò lè pàdé papọ̀ sínú ọkàn olùgbàgbọ́ òdodo èkó òní ni ìyẹn ni pé bí oní bá wọnú ọkàn tó lòun mọ kurani yóò lé àǹfààní kurani jáde kó òkun rẹ níbẹ̀ kò ní alukurani tàbí kurani ò lé aburú tí ń aburú oníyẹn ọmọ sínú gbèsè ayé bó tilẹ̀ jẹ́ tí ń jẹ́ kí àwọn iná àtàtà tí ó pọ̀ nínú àwùjọ tí sì tún jẹ́ kí wọ́n lápá fẹ́ òun náà ni tàbárùjù nìta ìmúra kí múra táwọn obìnrin múra láwùjọ ìmúra ẹ̀hàn náà sáàrí lára àwọn obìnrin lónìí bó làwọn ọmọbìnrin wá gbogbo àwa tá a bàbá àwa náà rí òkùnkùn ní ọmọ mọ̀nù kí làwọn obìnrin wọ̀ lónìí àbí wọn kò tó lẹ̀ fún àbẹ́ẹ̀rí bẹ́ẹ̀ ni ọ̀pọ̀lọpọ̀ obìnrin nìsín mini kan ni wọ́n wọ̀ ni ọlọ́run dákun abẹ́ ọ̀jẹ́ káyé wọn ni mini lókù bayi ń gbọ́ pe pé mini lẹ̀ lomi ìsekìnì ní ni nítorí pè ní mini tẹ́ bá wo inú ẹ̀bọ náà o ní tí ò pé tán ni o wọ́n lé wọ́n lé self contain ní mini self contain self contain ó yara ati ile ati mini self contain yara kan ṣoṣo onílé ìwẹ̀ onílé ìdáná oníwùwẹ̀ sẹ́ni pé wọ́n ti partition saba. ṣába yẹn tọ́ba wọ skẹ́ẹ̀tì báyìí láti ìsàlẹ̀ náà wọ́n ti là dé ìgbàrúkọ rẹ̀ báyìí tọ́ba gbé ẹsẹ̀ báyìí gbogbo tọ́wọ́ náà pàápàá gbogbo tí ń bẹ́ sàlẹ̀ lẹ́tí rí. ọlọ́dàkùn àbẹ̀ ọ́ dákun ṣàánú pé mi àtẹnìkọ̀ kan wa bákan náà nu sábàbí ìwọ náà lè fi ìrántí ọlọ́wọ́n ọba ìlẹ́jọ́ láti sílẹ̀. ìgbéraàntí ọlọ́wọ́n ọba jù sílẹ̀ àrántí ọlọ́wọ́n lọ́pọ̀lọpọ̀ ìrántí ọlọ́wọ́n máa ń lé gbogbo aburú jìnnà ni ẹ̀kọ́ sálẹ̀ bí sọ̀rọ̀ wà lẹ́sẹ̀lẹ̀ sọ̀rọ̀ ó ní ṣe ìtọ́ni òní súnmọ́ gbogbo ilé tí wọ́n bá ti ka sọ́lá tó ìbá kọ̀rọ̀ Suratul Baqara ilé tí wọ́n bá ti ń ké alukurani yẹn wọ́n ń ké Suratul Baqara nù rẹ̀ àdébìsọ̀ sọ́lá ní pé iṣẹ́ ìbọn òní ráyè nù lẹ́yìn àdébìsọ̀ sọ́lá sọ́lá ó ní àpẹẹrẹ ilé tí wọ́n ti rántí ọlọ́run àti ilé tí wọ́n ti rántí ọlọ́run gẹ́gẹ́ bí àpẹẹrẹ òkú àtàlàyé bó nílé tí wọ́n wá ti rí ilé tí wọ́n ti rántí ọlọ́run ni àbí wọ́n rántí ọlọ́run nílé wa ẹ̀yìn rántí ọlọ́run tí wọ́n bá máa rántí ọlọ́run oríire ní o wọ́n láì tí wọ́n bá rántí ọlọ́run bá bẹ́ẹ̀ torí ní èdè táwa náà tún gbọ́ yìí ẹ jẹ́ ká ìsábìsì láti ọlọ́run ọba ìdíkọ́ láti mú lé wa. ọlọ́run là ń bẹ̀ o ọlọ́run là ń bẹ̀ o ọlọ́run dàpọ̀ sí ìgbésí ayé ìgbàsẹ̀ nìkan kájọ́ ọjà tó rọrùn fún wa o. gbogbo tí jẹ́ máa burú tí jẹ́ máa burú ṣe tọ́lù kọ́lọ̀ kọ́lọ̀ ìgbàsẹ̀ nìkan kan wa níbẹ̀. ìdùnnú ìrọ̀rùn ìrọ̀rá ti ọlọ́run ọba ìdíkọ́ láti ṣe fún ìgbàsẹ̀ nìkan kan wa. ìjókòó tá a farabalẹ̀ tá a gbọ́rọ̀ ọlọ́run ọba ìdíkọ́ lọ́dàkùnjẹ́